ẹ káàbọ̀ sórí ìkànnì wa gbogbo àwa ọmọ káàárọ̀ òjíire àwa ọmọ yorùbá àtàtà a kí gbogbo wa nílé lóko àti lẹ́yìn odi ẹ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa gbogbo apátápátá ni a kí o ọ̀dẹ̀ òdù bíi ọlọ́run elédìmọ̀rè a máa dáàbò rẹ̀ bò wá o a ò ní dààmú o báwo ni ọ̀dọ̀ ti yín o ṣé àlàáfíà ni gbogbo ilé ń kọ́ o gbogbo apátápátá ni a kí o ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo ọmọ Yorùbá pátápátá a kí wa wípé a kú déédéé àsìkò yìí ọ̀dẹ̀ ọdún bíi bí ẹ ṣe ń darapọ̀ mọ́ ẹ bá wa máa pín ètò wa ẹ bá wa máa pín lógúnlógún ẹ bá wa máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n wọ́n tún ti bẹ̀rẹ̀ o àṣírí wọn ti tú o wọ́n tún ti bẹ̀rẹ̀ àṣírí wọn sì ti tú ẹ àṣírí wọn á máa tú náà ni gbogbo àwọn tí wọ́n ń gbàbọ̀dè sí ilẹ̀ yorùbá gbogbo àwọn tí wọ́n ń gbàbọ̀dè sí ìrìn àjò yorùbá nation àṣírí wọn á máa tú ni ẹ rí wípé gbogbo àwọn wọ̀nyí ẹ ó ti mọ ibi tí wọ́n dúró sí wípé òjẹ nílé orò jẹ nílé egúngún ni wọ́n olóṣèlú ló sì rán wọn níṣẹ́ àwọn olóṣèlú ló ń lò wọ́n láti ṣe kíni láti da ìrìn àjò yorùbá nation bọ́n ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná nìyẹn o bẹ́ẹ̀ ni bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa bọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn nígbà tí ìyá Dúpẹ́ Onítìrí ẹ rí wípé gbogbo àwọn nǹkan tí wọ́n gbé wọlé náà nìyẹn àwọn tí wọ́n fẹ́ lò ní wọ́n kọ́kọ́ máa ń wá tó bá ti lè wá rí ààyè tí wọ́n wọlé sí wọn lára wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn wọ́n bẹ̀rẹ̀ tú wọn lórí ọ̀rọ̀ gbogbo apáta a máa fi fọ́nrán yẹn hàn wá àpótí ẹ̀rí àti àwọn àgbẹ́kọ̀yà tẹ́ ẹ bá ṣe àkíyèsí fọ́nrán yẹn ẹ rí wípé àpótí ẹ̀rí ṣe ló fẹ́ lo àwọn àgbẹ́kọ̀yà hmm. àwọn àgbẹ́kọ̀yà ló yẹ kí wọ́n wá fúnra torí Yorùbá bọ̀ wọ́n ní pánsá ò fúnra pánsá já síná àjà ò fúnra jì bónílé ò bá fúnra olè ló máa kó lọ ẹ rí wípé tí gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà tí wọ́n wà ń bẹ̀ àwọn kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ ribiribi gbogbo àwọn bí àwọn Fúlàní ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà ni wọ́n máa ń pè àtàwọn Àmọ̀tẹ́kùn ṣùgbọ́n tẹ́ ẹ bá wá rí ọwọ́ ilé tí àpótí ẹ̀rí tó gbé wọlé sí wọn láàrin ẹ ti mọ̀ wípé ṣe ló fẹ́ lò wọ́n ẹ má gbàgbé wípé àpótí ẹ̀rí kan yìí Mm, ó wà nínú yorùbá nation tẹ́lẹ̀ ìgbà tó yá ìyẹn ni yorùbá nation gidi original o tó wà ní ọ̀ǹda bàbá wa professor banji akintoye bàbá wa ìgbowó ìṣà lẹ́yìn ìgbà tó yá tó wá rí wípé kò rí owó mọ́ torí àwọn tó yẹ pé owó tí owó ni wọ́n wá wá àwọn nìyẹn nínú struggle yìí ẹ bá ti rí àwọn tó yẹ pé owó ni wọ́n ń wá gbogbo ọ̀nà ni wọ́n gbà fi ń wá owó àwọn tó fẹ́ máa send owó sí wọn wọ́n lè dédé kó àwọn mélòó kan jọ à wọ́n á ní kẹ́ ẹ máa wò báyìí inú igbó làwọn ń lọ báyìí tó sì jẹ́ pé lórí irọ́ ni wọ́n á ní kẹ́ ẹ máa wo àwọn bá àwọn ti kọ́ ọmọ ogun jọ àwọn náà ọmọ ogun bàbè ẹ̀yin tẹ́ ẹ bá wo fọ́nrán ìdàdàgbà kan wà tó kó mọ́tò síta ó ní mọ́tò yẹn ẹ ó gorí odó ẹ táyà ló ń dà á láàmú kinní kan ló ń dà á láàmú ó ní kò jẹ́ káwọn wọnú igbó lọ bá àwọn fúlàní láwọn láti lè pèsè ètò ààbò nílẹ̀ yorùbá ìyá kan báyìí ló tẹ ni wọ́n gbìyànjú ni wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ mọ́tò yẹn ẹ ti rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn wọ̀nyẹn ni wọ́n ń wá gbogbo ọ̀nà tí àwọn èèyàn á máa gbà fi fún wọn lówó tẹ́ ẹ̀ bá ti wá fún wọn lówó tàbí tí wọn ò wá rí owó mọ́ wọ́n á ti wá máa wá wá oríṣiríṣi ọ̀nà àwọn wo ló ti bẹ̀rẹ̀ sí ń kẹ́gbẹ́ jọ wọ́n á wá bẹ̀rẹ̀ sí máa kẹ́gbẹ́ wọn jọ lára àwọn tí ìyá onítìrí lò òun náà ni àpótí ẹ̀rí torí pé lẹ́yìn ìgbà tó kúrò ní Yorùbá Nation ó sá lọ sí dry nation lọ́dọ̀ onítìrí ìgbà tí wọ́n kọ́kọ́ fẹ́ hijack radio station àpótí ẹ̀rí wà lára àwọn tó ní òun ní ọmọ ogun òun ní security tó kó àwọn security ẹ̀ kalẹ̀ tó sọ wípé òun ní àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n fi lọ hijack radio station ní amúlùdùn fm nígbà yẹn the same àpótí ẹ̀rí kan yìí náà ló kó àwọn àgbẹ̀kọ̀yà lọ sí ìlú ìlọrin ẹ̀yin tí ẹ bá rí fọ́nrán yẹn nígbà yẹn mo máa fi hàn wá níbí ìgbà yẹn ni Tani Ọlọ́run ni wọ́n mú Tani Ọlọ́run sí òkè kúra ní Ìlọrin ó lọ ó ní àwọn fẹ́ lọ ṣe àbẹ̀wò fún Tani Ọlọ́run ni o ló bá débẹ̀ ló sọ ló sọ pé àwọn ti lọ sí ààfin Emir Ìlọrin àwọn ti àwọn ti ráyè báyìí àwọn ti ṣetán láti pèsè ètò ààbò ní ìlú Ìlọrin àwọn Àgbẹ̀kọ̀yà àwọn ṣetán láti dáàbò bo ìlú Ìlọrin àwọn làwọn jìjà àwọn làwọn mójútó ètò ààbò ṣàṣoríṣiríṣi ẹ ti mọ̀ wípé irú èèyàn báyìí àwọn ibi tí wọ́n ṣàfẹ́ máa gbà láti lè sọ wípé ẹ bóyá kí wọ́n mọ̀ wọ́n ni o àwọn iná ń pè ní notisí notisí kọ́ ṣáà lè rí àwọn èèyàn tí wọ́n á máa fún wọn lówó owó ló bá dé ara àwọn wọ̀nyí náà ni olóṣèlú ń lò kẹ́sì mọ̀ wípé àwọn fúlàní wọ́n ti jáde wọ́n ní this coming election ṣe pé gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí í ṣe wọ́n ti ń ṣe awareness báyìí hmm, wọ́n ti bẹ̀rẹ̀ sí í campaign lábẹ́lẹ̀ bàbá tó wà ń bẹ̀ ọdún wọn ṣẹ̀fẹ̀ lọ́dún kan ni o kò tí ì sí kankan tarí tí wọ́n ṣe o ṣùgbọ́n àwọn tí wọ́n ti wá jẹ́ wípé àwọn ni wọ́n fẹ́ dìde fún ààrẹ orílẹ̀-èdè gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí campaign tó sọ wípé bàbá Bọ́lá Ahmed Tinubu kò ní lọ ẹlẹ́ẹ̀kejì mọ́ àwọn àpótí ẹ̀rí wọ̀nyí àtàwọn tó lóun kó sẹ́yìn tó ní àgbẹ́kọ̀yà ni wọ́n ẹ ti wá rí wípé àwọn olóṣèlú ló ń lò wọ́n torí pé wọ́n ti mọ̀ wípé àwọn bàbá wa Professor Banji Akíntóyè bàbá wa Ìgbòhoṣà wọ́n ti kọ lẹ́tà sí bàbá Bọ́lá Ahmed Tinubu wípé orílẹ̀-èdè Yorùbá la fẹ́ ìdí nìyẹn tí àwọn ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá táwọn náà fi jáde ara àwọn olóṣèlú nìyẹn ara àwọn tí wọ́n ń lò nìyẹn arákùnrin tán láwọn jẹ́ Dọ̀tun Hassan ẹ̀ lọ́ọ̀yà ni wọ́n àwọn gangan ni adarí wọn àwọn ni olórí wọn tó jẹ́ wípé àwọn olóṣèlú ló ń lò wọ́n arákùnrin kan yìí náà òun náà ti gbàpò tí o House of Representatives etí ọ̀sà lẹ́kọ̀ọ́ lẹ́ni tó sọ wípé àwọn fẹ́ pè fún rí ẹ̀ bẹ́ẹ̀ restructuring àbí kí wọ́n amend constitution Nàìjíríà àwọn fúnra wọn House of Representatives òun ni àpótí tí wọ́n gbélé tí ọ̀sà lẹ́kọ̀ọ́ ṣe ti rí bẹ́ẹ̀ yẹn ara àwọn tó gbéṣẹ́ fún àpótí ẹ̀rí nìyẹn àbámi ọlátúnjí adéṣègbè ẹ káàbọ̀ sórí ètò wa ara àwọn tó gbé iṣẹ́ lé àpótí ẹ̀rí lọ́wọ́ nìyẹn torí pé téèyàn bá ti wà tó jẹ́ wípé o ò lè dúró lójú kan tó kọ̀ ẹ̀ sí sá kiri láti yorùbá nation ó dọ̀dọ̀ ya onítìrí láti ọ̀dọ̀ ya tiri, ó fara ó wá fi hmm, ṣótẹ̀ tí fi àdàgbà ètò ọ̀rọ̀ sójú kan ni ó ní àgbẹ́kọ̀yà lòún jẹ́ ẹ̀yin àgbẹ́kọ̀yà ilẹ̀ yorùbá ẹ̀yin ni kẹ́ ẹ fúnra ẹ má jẹ́ kí àpótí ẹ̀rí kó lò yín torí a ti wá rí wípé àpótí ẹ̀rí ti ń fi ọ̀rọ̀ sí yín lẹ́nu àpótí ẹ̀rí ló ń lò yín báyìí ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ fọ́rọ̀ ilé tí wọ́n kọ́kọ́ ṣe ẹ̀yin ènìyàn wa ẹ káàbọ̀ sórí ètò wa o ní ìgbà tí wọ́n mú ta ni ọlọ́run ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ fọ́nrán yẹn kẹ́ ẹ ṣẹ̀ wá gbọ́ fọ́nrán ilé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe jáde yìí tí wọ́n sọ wípé <laughs> ẹni tó bá ń bá ìjọba jà wọ́n ní ọ̀tá ará ìlú ni ìjọba làwọn wà fún ẹ̀yin dẹ̀ pera yín ní àgbẹ̀kọ̀yà ẹ ní ìjọba lẹ wà fún ìjọba lẹ̀yin ń ṣiṣẹ́ fún ẹ̀yin ò ṣe fún ilẹ̀ yorùbá mọ́ <laughs> ẹ ti wá rí wípé àpótí ẹ̀rí òun ló ń lò wọ́n ìdí tí a fi ń sọ nìyẹn wípé ilẹ̀ Yorùbá hmm, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ẹ ó ti wá rí wípé àwọn tí wọ́n pera wọn ní olóṣèlú àwọn tó jẹ́ wípé hmm, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ìlú yẹn kò kàn wọ́n wọ́n ń wá gbogbo ọ̀nà nǹkan tí wọ́n ṣe lákọ̀ọ́kọ́ nìyẹn wọ́n sì. ilé Ìlọrin la wà pẹ̀lú number one ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà peace and unity ní Ìlọrin àwọn ni commandant Muri. Muritala Usman Babatunde. yes sir à ń gbọ́ awuyewuye kan ló jẹ́ kí n sáré pè é ṣàkíyèsí lẹ́nu ìgbà tí mo wọ̀lú Ìlọrin awuyewuye náà ni pé ẹ pẹ̀ láwọn tí ó ń fẹ́ máa dà lúrú. ìyá wa ẹ káàbọ̀ sórí ètò wa ìyá wa ẹ wàánú gbogbo yín pátápátá ni a kí o ẹ káàbọ̀ sórí ètò wa o a kú ìsinmi òpin ọ̀sẹ̀. pẹ̀lú orúkọ àgbẹ̀kọ̀yà and gẹ́gẹ́ bí aṣojú ààrẹ àgbẹ̀kọ̀yà tèmi jẹ́ nípasẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run kì í ṣe pé mi náà ni mo pé débẹ̀ ṣùgbọ́n ọlọ́run wù. ṣèbẹ́ ti gbọ́ aṣojú ààrẹ àgbẹ̀kọ̀yà lòún jẹ́ ẹ máa bá wa ká lọ. mo pé gbogbo làkàkà wa lórílẹ̀ yorùbá kó má já sásán so mo ní orí ọ̀fẹ́ láti lè pè yín wípé báwo lọ̀rọ̀ ṣe jẹ́ pé báwo lọ̀rọ̀ ṣe jẹ́ so ìgbà tí mo dẹ̀ ti ní orí ọ̀fẹ́ láti wá sí ọ̀dọ̀ yín ni mo ṣe ní pé áhùn mi tẹ́ bá lè ṣàlàyé awuyewuye kan bọ́ sí mi létí ìgbà tí mo dé court láàárọ̀ yìí torí mo ti dé court ibi tí wọ́n ti ń dájọ́ ta lọ́lọ́run lọ́wọ́ èmi ló bẹ̀bẹ̀ ní mi anybody ẹni tó bá fẹ́ máa bá ìjọba. ṣùgbọ́n ti rí ìgbà ta ni ọlọ́run nìyẹn ó kó wọn sẹ́yìn lọ sí ìlú Ìlọrin àwọn fẹ́ lọ bá wọn dá sí àwọn Àgbẹ̀kọ̀yà àwọn fẹ́ dáàbò bo ìlú Ìlọrin <laughs> wọ́n ti sọ ibi tí wọ́n sọ dé gan náà wọ́n dé ààfin Emir Ìlọrin gbogbo ẹ̀ náà wọ́n ṣáà ẹ jẹ́ ká farabalẹ̀ kẹ́ máa gbọ́ wọn. ìjà kó máa bájọba jà ẹni tó bá rí ẹ tó bá bọ́ sí gálólé ẹ̀kan àmọ́ bó ṣe so tó bá bú mi pé mo lọ bẹ̀bẹ̀ àgúnlá tó bá tún sọ pé mi ò bẹ̀bẹ̀ àgúntẹ̀tẹ̀ tèmi ni pé kí n ṣe nǹkan tọ́lọ́run rán mi sí ìran mi torọ́mọ Yorùbá lẹni tí wọ́n mú yìí so ohun tó wá yà mí lẹ́nu nígbà tí mo débi àwọn kan wá dúró ní kọ̀rọ̀ kan wọ́n wá ní àpótí ẹ̀rí ṣèbó ni ó ń lead àwọn àgbẹ̀kọ̀yà ṣèbí speaker àwọn àgbẹ̀kọ̀yà ni kí ló wá ṣe ń bí mo ṣáà ń gbọ́ gbogbo ọ̀rọ̀ wọn mọ̀ kí mò ń gbọ́ but kókó kan tó ta sí mi létí àwọn èèyàn dẹ̀ tí wọ́n nù mí kí n tó wá pé Ìlọrin òun ṣe ìlú tí ó yẹ kí n lọ pé torí Ìlọrin mi ìsújàmbá igbá àwo but Ọlọ́run lèmi bá dúró mo gbàgbọ́ yìí pé ìfẹ́ Ọlọ́run ló máa ṣe gbàtí mo wá débi tí wọ́n sọ pé ṣèbó ni ó ń lead ara wọn leader nínú Àgbẹ̀kọ̀yà ni tó dẹ̀ ń sọ pé Àgbẹ̀kọ̀yà yẹn dẹ̀ pẹ̀lú àwọn tó ń fẹ́ dàlú Ìlọrin irú mo ní ẹ́ ẹsẹ̀kẹsẹ̀ fídíò tí mo ń ṣe bí mo ṣe pa nìyẹn pé àbáwọn people yóò mọ̀ nǹkan tó ń sọ pé àwọn Àgbẹ̀kọ̀yà pẹ̀lú nǹkan tó fẹ́ da Ìlọrin irú ló jẹ́ kí n wá sọ́dọ̀ gọ́vnà Àgbẹ̀kọ̀yà ní Ìlọrin pẹ̀lú àwọn ìsọ̀ǹgbé wọn wípé ṣé lóòótọ́ ni pé Àgbẹ̀kọ̀yà ló fẹ́ da Ìlọrin rú ṣẹ́yìn náà ti gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn àbẹ́ ẹ̀ gbọ́rí àti pé àtúnṣe wẹlẹ́ wá ń ṣe lórí ẹ̀ torí nǹkan tèmi gbọ́ nípa Àgbẹ̀kọ̀yà ni pé Yorùbá ò gbọ́dọ̀ nàbọ́ sí Yorùbá a ò gbọ́dọ̀ báyàwó ara wa sùn a ò gbọ́dọ̀ sọ̀rọ̀ wa lẹ́yìn láì dáa bọ́ọ̀lù wa jẹ́ pé àgbẹ̀kọ̀yà tó jẹ́ good custody. ẹ máa tẹ́tí lẹ̀ o nǹkan tó wà lára àwọn òfin àgbẹ̀kọ̀yà yorùbá ò gbọ́dọ̀ kọjú ìbọn sí yorùbá <laughs> ṣùgbọ́n ní fídíò tí wọ́n padà ṣe yìí wọ́n ní tí ìjọba bá tú àwọn ńlẹ̀ àwọn tó pera wọn ní yorùbá nation yẹn àwọn máa fèsì wọn fọ́nrán yẹn wà bí ẹ máa gbọ́ nísìnyí ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ eléyìí ẹ ti mọ̀ wípé àwọn eléyìí indian in the country in the state lọ́mọ aṣọ kó fẹ́ da Ìlọrin rú ẹjọ́ bàbá ṣe lè ṣàlàyé díẹ̀ fún àwọn ará àwọn Yorùbá fẹ́ gbọ́ yín jákèjádò àgbáyé. ẹ ṣe olóòtú Àgbẹ̀kọ̀yà Àgbẹ̀kọ̀yà ìṣọ̀kan Àgbẹ̀kọ̀yà ṣòtítọ́ ṣòdodo Kwara ilé àtọ̀nà gbogbo ò bàbá ẹ má bínú sá ọ̀rọ̀ tẹ́ fi parí yẹn sá ẹ ní Kwara. Kwara Ìlọrin ò ok sir gẹ́gẹ́ bí slogan ìlú ti wá ní. ok sir go ahead. ààrẹ kí n sọ máa lé bíbẹ ok sir. ṣé rí àwọn tó ń sọ gbogbo tó ń sọ kò yé wọn ni. yes sir. ṣé rí gbà ní wa olóòótọ́ ìlú. òun ló ṣìkà ìlú. òun ni òṣìkà ìlú torí àwa kà rọra silent nítorí pé ìgbà táwa gbé lọ́wọ́ ó yàtọ̀ fún gbogbo sọkúsọ táwọn èèyàn ń ṣe káàkiri gẹ́gẹ́ bí àgbẹ̀kọ̀yà gẹ́gẹ́ bí àgbẹ̀kọ̀yà ok sir. peace la pera wa tí ìlú bá ń rí bákan bákan a gbọ́dọ̀ jáde tán hmm. láti jẹ́ kán mọ̀ pé a wà nítorí pé àwọn bàbá wa tí wọ́n lu àgbẹ̀kọ̀yà lọ́jọ́ kìíní àná wọn ò lò rádaràda àwa náà ò dẹ̀ gbọ́dọ̀ lò rádaràda hmm. mo fẹ́ kó yé gbogbo ọmọ Kwara State lápapọ̀ ní tilé tó kó pé àwa àgbẹ̀kọ̀yà peace and unity ní Kwara State yìí ẹ̀yìn ìlú la wà àjòjì kan ò lè wá láti ibìkan kó ló fẹ́ wá dàlúrú fún wa àwa ò ní gbà o mo dẹ̀ fẹ́ kó yé gbogbo àwọn èèyàn táwọn àlàtsáìdì èyí tí wọ́n sọ ọmọ Ìlọrin àtàwọn tó ń sọ̀sọ́kùsọ àtàwọn tó ń rò ròkúrò sílùú Ìlọrin nǹkan tó bá ti ń gbé bọ̀ láti ibi tó ti ń bọ̀ wá òun ló máa bá pàdé ní nílọrin nílọrin a kì í ṣe wèrè Ìlọrin rẹ̀ kì í ṣe ẹ̀ràn ẹ jọ ẹ má bínú mo tọrọ àforíjì ẹ jọ bá ń ṣe iṣẹ́ òfin bàbá wọlọ́lá wa lùlọ. ẹ bá wà mí ẹ bá wà mí ṣe é ṣe é aláwọ̀ ní kàmí náà nọ́ọ̀sì bàbá wọn bá ìlú Ìlọrin bàbá tó dáa ni bàbá tí ó káńtébù ọba hmm. bàbá tí ò kí ń fi ìgbà àkàbọ̀ kan nú bàbá tó jẹ́ pé gbogbo ìdájọ́ tó bá fẹ́ dá láyé inú àlùkùránì náà ti máa ń yọ ní ìwé mímọ́ ó wà nù àlùkùránì náà wà nù bíbélì ipe kíyàn dájọ́ tó mọ́ kíyàn dẹ̀ sọ ẹ̀tọ́ bàbá yìí ní ẹ̀tọ́ torí pé bàbá yìí nígbà táwa ní tàṣe wà ní kékeré ìṣesí bàbá yìí kódà tí bàbá yìí bá ń kọjá lọ ní títì máa jáde bí tí n bá ti wà tí n bá ti gbọ́ fèrè ọba kó bá ń bọ̀ máa jáde máa kúnlẹ̀ síwájú mọ́tò bàbá báyìí àṣeṣe wù yẹn tó máa pé máa pariwo alihamdulilayi àtún wọn fi ọlá titun wọn àtún fi ń tọrọ àtún máa fi kọjú sílé alimi fi bí ọlọ́run pé nǹkan tá a fẹ́ jẹ́ láyé tá a fẹ́ dà ní ti dáadáa kọ́ lóun jẹ́ ká lè dà kọ́ lóun wọlá ilé alimi olóòtú ǹjẹ́ ń gbọ́ mi. a wà pẹ̀lú yín sà. àwa ò bá àwa ò bá lọrin ìjà ọmọ ìlọrin ni wà kí n sọ ọmọ àlè ìlú hmm. security inú ìlú la wà fún because àwa ti lọ káàkiri káàkiri káàkiri gbogbo ṣé tá. Hmm. ṣé ẹ ti gbọ́ àwọn ti lọ káàkiri káàkiri iṣẹ́ táwọn sì fẹ́ ṣe òun ni láti dáàbò bò hmm. ṣùgbọ́n ní ìgbà tí wọ́n padà wá jáde báyìí wọ́n ní àwọn olóṣèlú òun làwọn ṣiṣẹ́ fún ẹni yorùbá nation tí ìjọba bá ti lè tú àwọn sílẹ̀ àwọn máa kojú wọn ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ fọ́nrán ilé tí wọ́n kọ́kọ́ ṣe ní ìgbà tí àpótí ẹ̀rí tó kọ́kọ́ ti. padà wá sínú ìlọrin ìfọ abẹ́rẹ́ ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wà mi wọ́n dúró tì mí látìgbà náà àdé ń ṣiṣẹ́ ti wá káàkiri. tí wọ́n sì mọ̀ wípé hmm. pẹ̀lú òtítọ́ à ń tàyè láti déwájú bàbá wọn lọ́lá wa ìlú ìlọrin gẹ́gẹ́ bí Dúpẹ́ Onítìrí ṣe kó àwọn kan lẹ́yìn nígbà yẹn tó sì lò wọ́n ẹ wo ibi tó bá yé àwọn ọmọ àwọn kan wà ní Abologo correctional center àwọn kan wà ní eh, tí wọ́n mú ní secretariat ẹ máa wo nǹkan tí àpótí ẹ̀rí ṣe o ṣe mọ̀ wípé nínú Yorùbá nation yìí náà ló wà tẹ́lẹ̀ ó yá ó para ẹ̀ ó ó ó ó ó paradà ó tẹ̀lé Ìyá Dúpẹ́ Onítìrí látọ̀dọ̀ Ìyá Dúpẹ́ Onítìrí ló náà di Àgbẹ̀kọ̀yà báyìí pátápátá báyìí ìjọba làwọn wà fún ẹ ti fi wá mọ̀ wípé àwọn eléyìí owó ni wọ́n fẹ́ẹ́ fi gbà bàbá tó wá jẹ́ imam imam ilẹ̀ Yorùbá àwọn náà jáde wọ́n sọ sọ́rọ̀ yìí wípé àwọn tí wọ́n jáde sọ̀rọ̀ yìí o wọn ò sí nínú àgbẹ̀ ẹ má gbọ́ o jẹ́ ká. ẹ̀mí àwa gbogbo ọ̀nà tí à ń gbà àwọn kan ń fọwọ́ bò àwọn ìjẹ́káráyè kọjá láti déwájú. èmi ti gbọ́ nǹkan tó fà á láàárọ̀ ìsà ìgbà mo dé court tí mò ń ṣe fídíò kan lọ́wọ́ mo wà lábẹ́ igi àwọn kan sọ̀rọ̀ yẹn sí mi lọ́wọ́ wípé wọn ò ní gbà kẹrí wọn á wò pé kí ló fà ibẹ̀ náà ni wọ́n ti jẹ́wọ́ láàrin ara wọn pé wọ́n nípa Àgbẹ̀kọ̀yà pẹ̀lú àwọn tí ó gbà fún ìlú Ìlọrin pé Àgbẹ̀kọ̀yà ó ń rí ìlú Ìlọrin bí ẹni pé kì í ṣe ilẹ̀ Yorùbá pé àwọn tó wà ń bẹ̀ tó ń control kì í ṣe ọmọ Yorùbá pé ọmọ Yorùbá l'Àgbẹ̀kọ̀yà dẹ̀ ń jà fún so ó dábẹ́ ṣe sọ̀rọ̀ yẹn nísìnyí pé Yorùbá ní ilẹ̀ Ìlọrin Kwara àti pé ààbò ìlú lẹ́yìn wà lórí ẹ̀ ẹ̀ rẹ́dí àti tẹ̀lé ọ̀rọ̀ òṣèlú ẹnìkan àbẹ́ nìkan àtẹ̀lé ọ̀rọ̀ òṣèlú àtẹ̀lé ẹnìkan ètò ààbò ètò yóò yá wọn nínú Ìlọrin ni pé ẹ̀sìn ìlú Ìlọrin torí gídá mùsùlùmí ni ìlú Ìlọrin bó ṣe pilẹ̀ Ìlọrin bẹ́ẹ̀ ni ilẹ̀ mùsùlùmí àmọ́ bó ṣe wá jẹ́lẹ̀ mùsùlùmí. ní àkọ́kọ́ tí àgbà àpótí ẹ̀rí kọ́kọ́ wọlé sí wọn lára nìyẹn o láàárọ̀ ìsà ìgbà tí mo dé court tí mo ń ṣe fídíò kan lọ́wọ́ mo wà lábẹ́ igi àwọn kan sọ̀rọ̀ yẹn sí mi lọ́wọ́ wípé wọn ò ní gbà kẹrí wọn wá wò pé kí ló fà ibẹ̀ náà ni wọ́n ti jẹ́wọ́ láàrin ara wọn pé wọ́n nípa Àgbẹ̀kọ̀yà pẹ̀lú àwọn tí ò gbà fún ìlú Ìlọrin pé Àgbẹ̀kọ̀yà ó ń rí ìlú Ìlọrin bí ẹni pé kì í ṣe ilẹ̀ Yorùbá pé àwọn tó wà ń bẹ̀ tó ń control kì í ṣe ọmọ Yorùbá pé ọmọ Yorùbá làgbọ̀ ikọ̀ yà dẹ̀ ń jà fún so ó dábẹ́ ṣe sọ̀rọ̀ yẹn nísìnyí pé Yorùbá ní ilẹ̀ Ìlọrin Kwara àti pé ààbò ìlú lẹ́yìn wà lórí ẹ̀ ẹ̀ rẹ́dí àti tẹ̀lé ọ̀rọ̀ òṣèlú ẹnìkan àbẹ́nìkan àtẹ̀lé ọ̀rọ̀ òṣèlú àtẹ̀lé ọ̀rọ̀ ẹnìkan èyí tí yóò yá wọn nínú Ìlọrin ni pé ẹ̀sìn ìlú Ìlọrin torí gídá mùsùlùmí ni ìlú Ìlọrin. bó ṣe pilẹ̀ Ìlọrin. bẹ́ẹ̀ ni ilẹ̀ mùsùlùmí ni àmọ́ bó ṣe wá jẹ́lẹ̀ mùsùlùmí tó ẹ káàkiri ẹ káàkiri chọ́ọ̀chì wà káàkiri ẹnìkan ò dí ẹnìkan lọ́wọ́ pé kẹ́nìkan má ṣe títì ẹ̀ hmm. àwọn tí wọ́n fẹ́ tọ́jà kan gbé àníyàn míì bọ̀ wá sínú Ìlọrin Hmm. ó ti yé àwọn lójú lọ́wọ́. but ó wáyà mí lẹ́nu a ò rójú èyíkéyìí láàrin àwọn tó ń sọ wípé wọ́n fẹ́ wọ́n fẹ́ jà nílọrin àrùjọ anybody ń ta ẹni bá fẹ́ jà ó yẹ kó lè. silent killer ni wọ́n olóòtú. wọ́n kàn ti àwọn èèyàn. wọ́n hmm. hmm. wà lábẹ́ wọ́n ń tẹ̀yàn kan síwájú. ó ti yé wọ́n wà lábẹ́ wọ́n ń tẹ̀yàn kan síwájú. èrò ọkàn wọn dẹ̀ ní tí wọ́n fi sásẹ̀yìn náà tú láti wá ṣe ẹ̀tọ́ tán ní ká ṣe kò kọjá pé wọ́n ń wò pé àṣírí àwọn á tú. ó ti yé àwa security làwa àwa fún ìlú Ìlọrin. ètò ààbò ìlú tẹ bá ti wà ètò ààbò ìlú tẹ bá ti wà kódà tó bá gbà wá láyè a fẹ́ yan àwọn ọmọ wa sílé alimi tó ń jẹ́lé ọba wa kán mọ̀ secure ọbẹ̀ hmm. tó bá gbà wá láyè. torí ẹ ò fẹ́ rògbòdìyàn nílùú a fẹ́ rògbòdìyàn. a dẹ̀ fàsìkò yìí a fi kí àwọn àgbẹ̀kọ̀yà wa náà láàrin àwọn èèyàn wa tí wọ́n lọ sí alálùbọ́sà nígbà táwọn fúlàní tún bẹ̀rẹ̀ sí ní pa wọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a fàsìkò yìí kí wọn ẹ tẹ̀síwájú sà. ẹ ṣe àgbẹ̀kọ̀yà sàgbẹ̀kọ̀yà ó ti yé but olóòtú nǹkan kan ni mo wá fẹ́ẹ́ fàyọ láàrin ọ̀rọ̀ yìí ni pé kán má máa bà wá lórúkọ jẹ́. wọ́n ti ń gbọ́ báyìí. gbogbo ẹni tó rẹ bá ti rí tó bá ti ní àgbẹ̀kọ̀yà lọ ní Kwara State ẹni kò jẹ́ kẹ́ wá ẹ̀rí kàdé hmm. ó ti yé because òun kálukú ló ń jà fúnra ẹ̀ tiẹ̀ tí o bá ti mú id card jáde tẹ́ bá ti rí àgbẹ̀kọ̀yà peace and unity lórí id card ẹ̀ ọmọ ẹgbẹ́ wa ni nítorí pé ó rọrùn fẹ́lómi láti lọ ṣe uniform tá a nímọ̀ sí ó rọrùn fẹ́lómi láti lọ bìkan lọ́dọ́gbọ́n id card téèyàn ò ní mọ̀ sí because oríṣiríṣi ló kúnlẹ̀ ayé ń sìn àmọ́ signature tèmi ó wà lórí id card ti tèmi yìí tán bá ti pè mí jáde tó bá jẹ́ signature mi màá jẹ́ kán mọ̀ tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ mi màá jẹ́ kán mọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Muritala Usman Babatunde kódà mo lè fi fóònù nọ́mbà mi lẹ̀ 0244 lórí ètò yìí kẹ́nìbọ̀dì grapple ẹ̀ ó ti yé àmọ́ gbogbo tó ń sọ nípa ọ̀rọ̀ pé ẹnìkan ni kinní kan àgbẹ̀kọ̀yà ló ń ṣe kinní kan àwọn ń ṣe alábọ̀dì security ló lọ àgbẹ̀kọ̀yà ló fẹ́ gbàbọ̀dì fún lọrin. kò sí kan lójọ àwa gangan ni àkọ́kọ́ aláàbò ìlú lọrin hmm. tí ó dẹ̀ béèrè owó tọ́ba fún wa gbà àmọ́ àbí. ṣùgbọ́n tọrọkọ bọ̀ wa là ń lò kì í ṣe pẹ́ẹ́nì kan wà níbi kan tó ń fún yín lówó. nítorí tá a máa ṣáta ọ̀kadà tá a máa ṣáta kìnnì àárín yẹn kankan fún wa tá a máa sáré gbé machine tá a máa gbé gbogbo àwọn ẹgbẹ́ mi ní gbogbo machine wọn láti lògbó tán. Hmm. ṣé ẹ ti bá wa gbọ́ gbogbo àlàyé eléyìí tí wọ́n ṣe ìyẹn ní ìgbà tí àpótí ẹ̀rí tó kó wọn lẹ́yìn lọ nígbà tí wọ́n mú Tani Olohun. Yorùbá gbogbo ọ̀la bá ṣe mo wá kí àwọn èèyàn mi lè ní. wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe yìí tí wọ́n sọ wípé ẹ̀yìn ìjọba wọn ti wà lẹ́yìn Ìlọrin mọ́ báyìí ẹ̀yìn ìjọba ni wọ́n wà <laughs> wọ́n ní ẹ̀yìn ìjọba làwọn wà báyìí wípé torí ọmọ Yorùbá òun ló jẹ́ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè mm, àwọn náà ti di àwọn aṣíwájú blogger nìyẹn wípé àwọn fẹ́ jà fún ìjọba torí wípé wọ́n ní ọ̀tá ìjọba wọ́n ní ọ̀tá ará ìlú ni ẹ ti fi mọ̀ wípé àpótí ẹ̀rí òun ló ń lo àwọn àgbẹ́kọ̀yà eléyìí kò sì yẹ kí wọ́n gba àpótí ẹ̀rí láàyè láti lè lò wọ́n torí àpótí ẹ̀rí òun dúró lójú kan òjẹ nílò oòrò jẹ nílé egúngún ni ẹ máa gbọ́ gbogbo kan tó sọ nínú fọ́nrán yìí o. tí wọ́n dúró tì mí nígbà tí àwọn tax force tí wọ́n <laughs> wọ́n fi tú ọwọ́ wọn wọ́n ṣe àwọn lè pa ṣùgbọ́n mo rí pé àwọn èèyàn wa wọ́n dúró tì mí àgbẹ̀kọ̀yà security wọ́n wá dúró tì mí. àgbẹ̀kọ̀yà. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run a kí gbogbo ẹ̀yin àgbààgbà jákèjádò àgbáyé pàápàá jùlọ ẹ̀yin ìyá múlẹ̀ ayé rọmọ ọlọ́run ẹ̀yin bàbá tó di òkú ayé mú tí ò jẹ́ kí ayé doríkodò gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ àpótí ẹ̀rí ẹ̀rí ṣẹ́gun ìtẹ̀síwájú ọmọkọ ilẹ̀ yorùbá mo wà pẹ̀lú àwọn ọ̀gá wa lénìí mo kọ́kọ́ wá kí wọn ná torí pé wọ́n ní ní kẹ́ni ṣèmí lọ́jọ́ tó gun bá le olójú ẹni tó ń dúró ẹ ti mọ̀ wípé gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe ìtẹ̀síwájú ilẹ̀ yorùbá fún ètò ààbò ibẹ̀lẹ̀ ti máa rí májèmọ́ adúláwọ̀ foundation lẹ́tí mara kò tí ì rí pàápàá jùlọ ìrìn àjò yìí láàrin títí ta dé inú àgbẹ́kọ̀yà bó tiẹ̀ jẹ́ pé kan ń ṣe àgbẹ́kọ̀yà wọ́n sì wọ́n pè wọ́n sì wọ́n interpret ṣùgbọ́n àgbẹ̀kọ̀yà security àwọn ò bájọba jà wọn. ṣùgbọ́n gbọ́kàn tó sọ ìrìn àjò yìí làwọn ń rìn rìn táwọn ń rìn dé inú àgbẹ̀kọ̀yà ẹ̀wọ̀n tó ti ń rìn bọ̀ ibi tó owó bá ti yọ hmm, ẹ tẹ̀síwájú. kì í ṣe Yorùbá nation àwọn dá dúró wọn ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn dúró gẹ́gẹ́ bí àmì látọwọ́ àwọn àgbààgbà àrokò látọ̀dọ̀ àwọn àgbààgbà fúnlẹ̀ yorùbá fún ètò ààbò jákèjádò ni kì í sọ̀rọ̀ yorùbá nation lélẹ́yìí o wọn ò dẹ̀ ta kò jọba kódà ìgbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin èmi àtàwọn sars àwọn àwọn task force lẹ́kọ̀ọ́ tó nítorí mo dé fìlà gbẹ́kọ̀yà mi ò bá wọn jà mi ò bá wọn ṣe nǹkan torí pàwọ̀ kì í ṣe ọ̀tá ìjọba mo ní kọ́ ní ibi tó bá ń lọ ni a ò rẹ́ nìkan kan gbogbo ẹni tí mo pe o mi ò àwọn tó fẹ́ yọjú tí ò lè yọjú kò ságbára ni o ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó fún wa ní akíkanjú ọmọ ọkọ ilẹ̀ yorùbá bàbá mi ọ̀gá mi tí ó. ẹ̀yin ènìyàn wa ẹ bá wa máa de àwọn kókó nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn ó ní àwọn ò kì í ṣe ọ̀tá ìjọba àwọn wo wá ọ̀tá ìjọba <laughs> ṣé pẹ̀lú gbogbo bí nǹkan ṣe ń lọ nínú ìlú tí ìlú le koko ẹni tó ń sọ̀rọ̀ yìí èló ni wọ́n ń ta epo èló ni wọ́n ń ta pẹtiró àìmọye àwọn míì bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ náà tó yẹ pé nípasẹ̀ bí wọ́n ṣe ń wá epo kiri ó ti ṣe alákòóbá fún wọn wọ́n ti dèrò ọ̀run arákùnrin kan ni wọ́n yìnbọn lù nílé epo níbi tó ti kíù tó ti fẹ́ ra epo ṣùgbọ́n bọ́kàn tó sọ náà àwọn ò kì í ṣe <laughs> ọ̀tá ìjọba ẹ ti mọ̀ wípé àwọn eléyìí notisí ni wọ́n ń ṣe bàbá Bọ́lá Ahmed Tinubu kọ́ gbowó ńlẹ̀ àwọn ń sọ̀pọ́ọ̀tì yín o ẹ̀yìn yín la wà o tẹ bá ti rí gbogbo body language gbogbo nǹkan tó ń ṣe yẹn ẹ ti mọ̀ wípé owó òun làwọn eléyìí ń wá àwọn olóṣèlú dẹ̀ ló ń lò wọ́n ẹ jẹ́ kí wọ́n tẹ̀síwájú ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ. So gbogbo èèyàn mọ̀ sí òṣàkóńgà wọ́n máa ń kí àwọn bàbá kan pé kò jáde nílé iṣẹ́ ń dáhùn iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu ń lọ nígboro wọn ò débẹ̀ wọ́n kàn ránṣẹ́ ni lóòótọ́ àwọn yẹn kọ́kọ́ ti agídí bọlẹ̀ fáwọn òní gbà ṣùgbọ́n nígbà tí iṣẹ́ kan iṣẹ́ wọ́n rí wípé àwọn eléyìí yàtọ̀ láàrin Àgbẹ̀kọ̀yà wọ́n yàtọ̀ sáwọn ẹ jẹ́ bá wa máa tẹ lọ́ọ̀bà láìkì o gbogbo olólùfẹ́ wa tẹ darapọ̀ mọ́ wa ẹ bá wa tẹ tọ́ǹpù ẹ bá wa tẹ lọ́ọ̀bà láìkì. àgbẹ̀kọ̀yà tó ń jírin kó wọ́n yàtọ̀ sáwọn àgbẹ̀kọ̀yà tó lọ ń fọ́ ṣọ́ọ̀bù wọ́n yàtọ̀ sáwọn tí ò lọ́gàá tí ò ní orientation tọkàn máa kó sí uniform tí wọ́n láwọn àgbẹ̀kọ̀yà tẹ́nibọ̀dì lè kó ṣéǹjì lé wọn lọ́wọ́ tí wọ́n dédé bọ́ sí títì tí wọ́n máa ṣe rédèrèdè kiri. má jẹ̀mú wà láàrin tí wọ́n ń bí ìmùlẹ̀ tó gbóná ó wà láàrin tí wọ́n ń bí ó lè wà nú ẹgbẹ́ ìkó ṣe yánmayànmá wọ́n dẹ̀ tún ní kó tó di kó sọ̀rọ̀ wọ́n ní kí n fi lè sọ gbogbo ọmọ Yorùbá ẹnikẹ́ni tẹ́ bá rí aṣọ àgbékọ̀yà lọ́rùn ẹ̀ tó bá ṣe mọ̀nàmọ̀nà ẹ pè wá tẹ́ bá pè wá ẹ ti bá jẹ́ bọ́ọ̀lẹ̀ lápẹ́ bí màá fẹ́ káwọn ọ̀gá kọ́ fẹnu ara wọn sọ̀rọ̀ òun tó bá ní fún gbogbo ọmọ Yorùbá. tẹ́ ẹ bá wo nǹkan tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yẹn ẹ ó rí wípé àgbẹ̀kọ̀yà àwọn àgbẹ̀kọ̀yà yẹn àpótí ẹ̀rí ló lò wọ́n ẹgbẹ́ gbogbo tó kọ́ sọ síwájú òun ló fi ọ̀rọ̀ sí wọn lẹ́nu ó ti ní kí ọ̀gá sọ̀rọ̀ báyìí ìyẹn wa ẹ farabalẹ̀ kẹgbẹ́ ọkọ̀ tí ọ̀gá sọ. Hmm. You are welcome sir. Àgbẹ̀kọ̀yà. Ìyá gbé wá. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Ìyá gbé wá kò ní gbọ́dọ̀ alẹ́ o. Àṣẹ. Orúkọ tèmi ni comrade Tọ́láṣẹ́ Ọlárìnwájú èké ìṣàgbẹ́kọ̀yà ìbàjẹ́bọ̀lẹ̀ Tí mo jẹ́ Commandant General gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrì fún gbogbo Àgbẹ̀kọ̀yà security movement ojúlówó ọmọ akékaka ìyá gbéwà kò ní gbọ́dọ̀ yẹn. mò ń fi àsìkò yìí sọ fún gbogbo wa pé Àgbẹ̀kọ̀yà security àwa dá dúró gédéńgbé ni àwa ò kì í ṣe agitator àdẹ̀ ni ní ìmọ̀ràn àbí ní ọkàn fún ìgbà kankan láti bá ìjọba jà ìkọ́sẹ̀ wa ní ìmọ̀ pé ọ̀tá ìjọba ọ̀tá ọlọ́run ọba ni ojúlówó ọmọ akékaka. Hmm. ẹ bá agbọ́ǹkan tó sọ ń bẹ̀ yẹn wọ́n ní ọ̀tá ìjọba ọ̀tá ọlọ́run ni <laughs> ṣé àwọn ìjọba tí wọ́n fìyà ń jẹ mẹ̀kúnnù àwọn yẹn náà ni ọ̀tá ìjọba ọ̀tá ọlọ́run ni <laughs> ṣé ìjọba tó jẹ́ wípé àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ìjọba oní pension ni àwọn pensioner tí wọn ò sanwó fún ṣé ìjọba tó ń wó ilé mọ́ àwọn èèyàn lórí tó yẹ pé inú òjò ni àwọn èèyàn ń sùn àtọmọ àtìyàwó àti kókó àwọn wọ̀nyẹn náà àwọn ni ọ̀tá Ọlọ́run ẹ tẹ̀síwájú ẹ ti mọ̀ wípé àwọn ilé yìí àwọn olóṣèlú ló gbé wọn dìde àpótí ẹ̀rí sì ni wọ́n lò àwọn tí wọ́n wá ń sọ̀rọ̀ yìí àwọn ni kò yẹ kí wọ́n gba àpótí ẹ̀rí láàyè láti wọlé sí wọn lára torí pé àpótí ẹ̀rí kì í dúró lójú kan ibi tí owó bá ti wà ni àpótí ẹ̀rí máa ń lọ ẹ rí i pé tó bá ti sáfẹ́rẹ́ níbi tó wà yìí báyìí tó wò wípé hmm, nǹkan ò ṣẹnu mọ́rán níbẹ̀ ẹ máa rí i máa kúrò láàrin wọn tó bá ti lò wọ́n tán àgọ́ táwa wá sọ fún wa wípé ọmọ Yorùbá lásìkò tá a wà yìí ẹ má gba ìjọba láyè àwọn olóṣèlú kí wọ́n fi yín jigbó torí bí wọ́n ṣe ṣe lákọ̀ọ́kọ́ nìyẹn gbogbo nǹkan tí ó tó jẹ́ kó fi ṣe àwọn ọkọ wọ̀nyí náà ni wípé wọ́n ti mọ̀ àwọn tó jẹ́ nọtánà àwọn ti jáde wọ́n ti sọ̀rọ̀ wípé àwọn ò ní gba bàbá láyè lẹ́lẹ́kejì ìdí nìyẹn táwọn olóṣèlú ilẹ̀ Yorùbá tí wọ́n fi wá wá gbogbo ọ̀nà láti kó àwọn ènìyàn jọ wọ́n gbé owó táṣẹ́rẹ́ lé wọn lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n òkè òkun ni wọ́n wà o ẹgbóhùn sókè ká tó wá bá yín sọ̀rọ̀ lé táwọn ò dẹ̀ ní ní ọkàn láti bá ìjọba jà ó túmọ̀ sí pé àgbẹ̀kọ̀yà security kì í ṣe agitator àgbẹ̀kọ̀yà security kì í ṣe agitator àwọn dúró fẹ́ tú àbò ni àwọn ò gbowó lọ́wọ́ anybody a dúró lórí ètò ààbò ni because gbogbo. ṣé ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ àwọn ò kì í ṣe Yorùbá nation <laughs> ẹjọ kí là ń pè ní Yorùbá nation orílẹ̀-èdè Yorùbá àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹjọ́ ṣé Ghana ni wọ́n ń sọ ni ṣé kinní ni wọ́n ń sọ ni <laughs> gàǹbàrí ni wọ́n ń sọ ni wọ́n náwọn ò kì í ṣe yorùbá nation ṣùgbọ́n wọ́n sì fẹ́ jà ní wọ́n fẹ́ wọ́n fẹ́ pèsè ètò ààbò ní ilẹ̀ yorùbá ẹ ti fi mọ̀ wípé àwọn olóṣèlú òun ló gbé wọn síta ẹ gbóhùn sókè. gbogbo àwọn tó ń ṣe jákujàku yìí páwọn yorùbá gbá yorùbá wo most of wọn ọmọ ẹran ni wọn nígbà tí haúsá wà ń bẹ ẹ sọ pé fẹ́ yà ó yẹ gbà tí yorùbá wà wà ń bẹ ẹ sọ pé fẹ́ lọ dá dúró kan. Hmm torí ẹ ẹ̀kọ́ tẹ̀ wá kọ́ lọ́dọ̀ bàbá wa kékaka ní láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba lórí ètò ààbò ìlú fúnlẹ̀ Yorùbá fúnlẹ̀ Yorùbá àti gbogbo wọn Nàìjíríà káàrọ̀ òjire torí ìdí èyí mo rọ ọtí létoko ẹ jẹ́ ká fọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti má ṣe ìmọ̀ràn láti ṣe kíni láti bá ìjọba jà láti dàlú àgbẹ̀kọ̀yà security àwọn ò náwó sí o tí ìjọba bá dẹ̀ pè pé ká súnmọ́ yín a máa súnmọ́ yín o. ṣe bẹ́ẹ̀ bọ́kàn tí wọ́n sọ àwọn àgbẹ̀kọ̀yà àwọn ò lọ́wọ́ sí o kí ni wọ́n sọ pé àwọn ò lọ́wọ́ sí yẹn àwọn ò lọ́wọ́ sí ìdásílẹ̀ orílẹ̀-èdè yorùbá tá à ń pè fún wọ́n dẹ̀ pera wọn ní ẹrí pé orúkọ yẹn gan ṣé wọn ò jòkó ni kí wọ́n ronú sí orúkọ táwọn ń jẹ́ yẹn a sì mọ̀ wípé àwọn àgbẹ̀kọ̀yà gidi wà níbi tí wọ́n wà o àwọn olóṣèlú kan kó àwọn wọ̀nyí láti lò wọ́n láti lè fi máa tákù yorùbá nation ìrọ̀lẹ́ sì pa orílẹ̀-èdè yorùbá máa wá sí ìmúṣẹ gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe wọ̀nyí àwọn olóṣèlú ẹbẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ti fi jigbó lánàá gbogbo ìgbà tí wọ́n ń dìbò àwọn tí wọ́n fi jígbò gbé ìbò gbé ìbò ni wọ́n wà lénìí olóṣèlú òun la fi máa sọ wípé ẹ̀yin ọ̀dọ́ ẹ má jẹ́ kí ẹ kọ̀ jẹ́ irinṣẹ́ fún àwọn olóṣèlú tó bá débẹ̀ tán wọn ò rántí mẹ̀kúnnù o àwọn tó ń sọ̀rọ̀ tí wọ́n jó tí wọ́n dúró tó ń sọ̀rọ̀ yìí ọmọ mi nínú wọn àtòṣù bíi mẹ́ta sẹ́yìn náà ti lé sílé ìwé náà ti lé nílé ìwé tó rówó ilé ìwé san o ṣùgbọ́n àwọn náà ń sọ̀rọ̀ wípé àwọn ò sí lára wọn o tí ìjọba bá ṣí àwọn lẹ̀ láti gbé súnmọ́ wọn ìjọba fẹ́ ṣí yín lẹ̀ sí ìran Yorùbá ìjọba fẹ́ ṣí yín lẹ̀ sí ọmọ yorùbá ẹ dẹ̀ pera yín ní àgbẹ̀kọ̀yà ṣé ẹ ti rí kan tá à ń sọ ẹ̀fún ni tàbéèdì ẹ̀yin ènìyàn wa ṣé ẹ rí kan tá à ń sọ nílẹ̀ yorùbá ìjọba bá pàṣẹ fún yín tó bá ṣí yín ńlẹ̀ ẹ gbé súnmọ́ wọn ẹ̀yin ò rányàn iṣẹ́ ẹ̀yin ò gbowó kí ló dé tí ìjọba ò ṣe ṣí yín ńlẹ̀ kẹ́ lọ bá àwọn tó wà nílé epo lẹ́kọ̀ọ́ àwọn gàǹbàrí àwọn fúlàní àwọn gàǹbàrí fúlàní tó lé ní one million tí wọ́n jòkó sórí àkìtàn ńbẹ̀ yẹn tí wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n tí wọ́n dá iná sun inú ọjà tí wọ́n dá àwọn ìyá oníyá ọmọ Yorùbá àwọn ìyá oníyá tí wọ́n dá wọn ní gbèsè ẹlòmíì five million ẹlòmíì seven million ẹ̀yin tẹ́ bá ti rí fọ́nrán yẹn àti fi wá ṣètò lórí ìkànnì yìí odidi mọ́tò tí wọ́n kó èso sí ọsàn wọ́n dáná sun ìyá yẹn ní seven million lòun kà báyìí tóun fi ra èso yẹn wọ́n jó gbogbo ẹ̀ níná ìjọba ò ṣí yín lẹ̀ kẹ́ lọ bá àwọn wọ̀nyẹn ṣùgbọ́n ìjọba ẹ ń sọ pé ìjọba bá ṣí yín lẹ̀ lórí yorùbá nation ẹ̀yin ò gbéṣẹ́ rányàn iṣẹ́ o ẹ sì pera yín ní àgbẹ̀kọ̀yà ṣé ẹ̀yin tẹ́ wá kóra yín jọ yìí ṣé àgbẹ̀kọ̀yà ilẹ̀ yorùbá ni yín ẹ ti wá rí wípé àwọn eléyìí wọ́n kàn fira wọn lẹ̀ fún àpótí ẹ̀rí láti lò wọ́n ni ó fira wọn lẹ̀ fún àpótí ẹ̀ láti lò wọ́n ni a fi wọ́n gbowó lọ́wọ́ olóṣèlú ń sìn yín akájú kúrò ńlẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ wá ronú yín wípé gbogbo kan sọ kalẹ̀ yìí ìjọba lẹ́yìn dúró tì kí ni ìwúlò ìjọba kí ni wọ́n wúlò fún ẹ̀yin ẹ sọ ṣé iná wà nílé yín ni púpọ̀ ọ̀nù wọn ọdún tí ọlọ́run mo yọ ọdún tí wọ́n rí náà gbẹ̀yìn o kò síná kò sépo ẹlòmíì mọ́tò ẹ ti gorí odó látàrí ọ̀wọ́n gógó epo tó wà ń ta one thousand to one thousand àwọn tí wọ́n sì dúró yẹ bèrè wípé ọ́fíìsì ibo ni wọ́n ti ń ṣiṣẹ́ o àgbẹ̀ kọ̀yà ṣé àgbẹ̀ wá kọ̀yà báyìí béèrè ni o torí ẹ wo àwọn àgbẹ̀ nínú oko tí fúlàní ò jẹ́ kí wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá fúlàní á gbé ọlọ́pàá lọ mú àgbẹ̀ nínú oko wọ́n ti àgbẹ̀ mọ́lé ẹ̀yin wá kóra yín síta àpótí ẹ̀rí wá ń lò yín sí ìran Yorùbá wípé tí ìjọba bá ṣí yín lẹ̀ ẹ máa gbé súnmọ́ wọn èyí hmm. nìyẹn wá ẹ tẹ́tílẹ̀ kẹgbọ́n wọn. ààbò ìlú fúnlẹ̀ Yorùbá fúnlẹ̀ Yorùbá àti gbogbo wọn Nàìjíríà kárò òjire. ìbẹ́ gbọ́ wọ́n ní àti fún wọn Nàìjíríà gbogbo bàtọ́ bá pè wọ́n lọ sílẹ̀ Ìbò wọn á lọ bẹ̀ <laughs> bójú àwọn Fúlàní gan ló wá pè wọ́n wípé ó yá o ẹ bá àmójútó ọ̀dọ̀ wa ń bí o àwọn agbésùmọ̀mí wọ́n yọ wá lẹ́nu o wọ́n ní fún ilẹ̀ yorùbá àti fún gbogbo ilẹ̀ nàìjíríà ẹ bá wa gbọ́ wọn dáadáa hmm, yorùbá ẹ jẹ́ ká ronú ara wa yorùbá ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sí. jákujàku yìí báwọn yorùbá àgbà yorùbá wo most of wọn ọmọ ẹran ni wọn nígbà tí haúsá wà ń bẹ ẹsọ pẹfẹ yà wọn yẹ gbà tí yorùbá wà wà ń bẹ ẹsọ pẹfẹ lọ dá dúró kan hmm. torí ẹ ẹ̀kọ́ tẹ wá. ẹ bá wa di ibẹ̀ yẹn mú dáadáa àwọn ògbówó lọ́wọ́ ẹni bọ̀dì. àwọn tí wọ́n tẹ́ra wọn ní yorùbá igbá yorùbá àwo yìí ìyẹn ni yorùbá nation ṣẹgbọ́n kan tí wọ́n sọ wọ́n ní ìgbà tí fúlàní wà ń bẹ̀ a ò sọ wípé a fẹ́ dá dúró wọ́n ló ṣe wá jẹ́ ìgbà tí yorùbá wà ń bẹ̀ yìí ẹ jọ ìgbà tí fúlàní wà ń bẹ̀ ìgbà wo ló yẹ kí ẹnu wa tọ̀rọ̀ ìgbà wo ló yẹ kí ọ̀rọ̀ gba ẹnu wa ìgbà tí yorùbá wà ń bẹ̀ àti ìgbà tí fúlàní wà ń bẹ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn ni wọ́n ń pariwo ní gbogbo gba Buhari o ìlú le o wàhálà dé lọ́tún wàhálà dé lọ́sì torí pé Buhari jọmọ nìjẹ́ ni ẹ jẹ́ ká fara balẹ̀ tó bá jẹ́ wípé ọmọ Yorùbá ló wà ń bẹ̀ ni ẹni wa máa tọrọ àmọ́ nǹkan tá a sọ nígbà yẹn Yorùbá ò ló ti wá wà ń bẹ̀ báyìí o ẹ ti wá sọ wípé ṣé ìgbà tí Yorùbá wà ń bẹ̀ ló yẹ ká máa sọ̀rọ̀ ìgbà tí Fúlàní wà ń bẹ̀ àyà lẹ́nu ọ̀rọ̀ yorùbá ti wà ń bẹ a ò gbọ́dọ̀ ti sọ̀rọ̀ ìgbà wo gan làwa ìran yorùbá ìgbà wo gan lẹnu wa fẹ́ tọrọ ní ilẹ̀ nàìjíríà ìdí tá a fi ń sọ nìyẹn wípé nàìjíríà kì í ṣe fún ìran yorùbá ṣé ẹ ti wá rí wípé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí olóṣèlú ló gbé wọn dìde ẹ ti gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ ti fi mọ̀ wípé olóṣèlú ló ń lò wọ́n. a dúró lórí ètò ààbò ni because gbogbo àwọn tó ń ṣe jákujàku yìí pé àwọn Yorùbá gbá Yorùbá wo most of wọn ọmọ ẹran ni wọn nígbà tí Haúsá wà ń bẹ sọ pé fẹ́ yà ó yẹ gbà tí Yorùbá wà wà ń bẹ sọ pé fẹ́ lọ dá dúró kan torí ẹ ẹ̀kọ́ tẹ wàá kọ́ lọ́dọ̀ bàbá wa kékaka láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba lórí ètò ààbò ìlú fúnlẹ̀ Yorùbá fúnlẹ̀ Yorùbá àti gbogbo wọn Nàìjíríà káàró òjire torí ìdí èyí mo rọ ọtí létòkó ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti má ṣe ìmọ̀ràn láti ṣe kíni láti bá ìjọba jà láti dàlúrú àgbẹ̀kọ̀yà security àwọn ò náwó sí o hmm. tí ìjọba bá dẹ̀ pè pé ká súnmọ́ yín a máa súnmọ́ yín o hmm. gbogbo ẹgbẹ́ tẹ́ ń kálukú bá máa ṣe ẹgbẹ́ tẹ́ bá máa túmọ̀ ẹ̀yìn tẹ́ ṣe kíni. ó ní kẹ́ ẹ ṣe o. ẹ̀yin kọ́ lè máa kọ́ àwọn pé káwọn máa bá ìjọba jà o. ìbáraẹ̀ láti máa ṣe láti fọwọ́sowọ́pọ̀ láti gbé ètò ààbò ìlú ládùúgẹ alẹ́ láti bá yín ṣe hmm. tẹ̀bálẹ̀ dẹ́kọ̀ wa láti bájọba jà ni a máa fi yín kẹ́ máa bá ti kẹ́ máa ṣe tí yín lọ ní o àgbẹ̀kọ̀yà security kò ń bájọba jà o àná tí yorùbá ní sọ o. ẹ ṣé bàbá kò jẹ́ bó ṣe jẹ́ òun lẹ ti gbọ́ látẹnu general commandant àgbẹ̀kọ̀yà security yẹn o. ẹ má ṣi ọmọ gbé ní wọ́ọ̀dù ẹ má kó ẹran méèyàn àgbẹ́kọ̀yà lóòótọ́ ẹ lè máa gbọ́ pé ẹlẹ́yàmẹ̀yà ń wà káàkiri àtayébáyé láti bá kò sẹ́gbẹ́ tó jẹ́ original tẹ́ ò tún níra wọn kan náà tó máa kùdìẹ̀kudiẹ ṣùgbọ́n àgbẹ́kọ̀yà security wà registered wọ́n dẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú neighboring organizations tó ní ṣe pẹ̀lú government àwọn gangan dúró gẹ́gẹ́ bí government lovers and. wọ́n dúró gẹ́gẹ́ bí government lovers <laughs> ṣé ẹ̀ ń gbọ́ dáadáa ṣe bẹ́ẹ̀ ni pé ọ̀sẹ̀ bíi ṣé ó ti pọ́sẹ̀ méjì báyìí àwọn kan náà kóra wọn jáde wọ́n sọ pé àwọn fọwọ́ sí ìwé àwọn tọwọ́ bọ̀wé pẹ̀lú àwọn mìyétì àlà ṣó ti ń clear sí yín lójú báyìí ènìyàn wa wọ́n ní àwọn fọwọ́ sí ìwé àwọn fọwọ́sowọ́pọ̀ àwọn yẹn náà wọ́n náà wọ́n pera wọn ní àgbẹ̀ tó jẹ́ pé fake àgbẹ̀ làwọn wọ̀nyẹn náà jẹ́ tó jẹ́ wípé àwọn kọ́ ni àgbẹ̀ tí wọ́n ń jí gbé àwọn kọ́ ni àgbẹ̀ tí wọ́n ń jẹ ewé wọn ṣùgbọ́n wọ́n jáde ẹnu àgbẹ̀ fún mi fi wá sọ wípé ẹ̀yin kan ni àgbẹ̀ tí ìyà ń jẹ nílẹ̀ Yorùbá o ẹ ti wá rí wípé àtàwọn àtàwọn àpótí ẹ̀rí yìí náà àwọn olóṣèlú ló ń lò wọ́n láti lè máa takú Yorùbá nation ṣùgbọ́n ìgbàgbé ló wá ti ṣe wọ́n wípé láti yẹ ọjọ́ yìí láti 1960 káwọn gangan fúnra wọn kún wọn tọ́ka sí nǹkan pé nǹkan gidi táwọn tẹ̀ ti gbé ṣe rèé o nǹkan gidi tí bóyá látọ̀tọ̀ ti ń jẹ gómìnà nínú ìlú wọn àbí ládùúgbò wọn kí ni nǹkan tí wọ́n ti ṣe àwọn tí wọ́n sọ pé àwọn sọ̀pọ́tì ìjọba yìí kí ni ìjọba agbègbè wọn ìjọba ìbílẹ̀ wọn kí ni wọ́n ti ṣe omi ni wọ́n ṣe ni ọ̀nà ni wọ́n ṣe ni ṣé iná ni wọ́n ṣe tàbí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n pèsè fún àwọn ọmọ wọn àwọn tẹ̀yìn sọ wípé ẹ̀yin gbèjà yìí ọmọ wọn ò sí nínú ìlú yẹn o mélòó nínú ọmọ wọn lẹ gbọ́ wípé ajínigbé ti jí gbé rí mélòó nínú ẹbí wọn lẹ gbọ́ wípé wọ́n sanwó ránsọ́ọ̀mù hmm. ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn a ní yorùbá ọba eh, eh, sọ wípé yorùbá lọ̀tá yorùbá ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ènìyàn wa wọ́n tẹ̀síwájú ẹ jẹ́ ká máa gbọ́ nǹkan tí wọ́n sọ lọ. ṣe pẹ̀lú neighboring organizations tó ní ṣe pẹ̀lú government àwọn gangan dúró gẹ́gẹ́ bí government lovers and supporters wọn ò dẹ̀ ní support ẹnikẹ́ni tó bá fẹ́ dojú ìjọba Tinubu bolẹ̀ torí wípé kí ni ìgbà tí àwọn ará òkè ọ̀hún wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò sọ̀rọ̀ ó ṣe jẹ́ pé tó bá ti kan ọmọ Yorùbá ìgbà yẹn ni àkàrà máa ń tú sépo àwọn Yorùbá náà ló dẹ̀ máa ń dìde àwọn Àgbẹ̀kọ̀yé lè yàtọ̀ sáwọn tó jẹ́ pé níjọ́ ìdìbò. ẹ máa gbọ́ o ṣé ó ti clear sí yín lójú bá ṣe pé ẹ rẹ̀ pé kọ̀mándà ti sọ̀rọ̀ tán àpótí ẹ̀rí ló ń sọ̀rọ̀ ẹ lọ́pọ̀ àpótí ẹ̀rí <laughs> òun ló kó wọn jọ àpótí ẹ̀rí òun ti ní báǹdì nìyẹn òun náà ti sọ pé òun náà mọ ogun òun ní gbogbo ẹ̀ ìgbà tí ìyádúpọ̀ onítìrí kọ́kọ́ dé òun náà wà lára àwọn tí ìyádúpọ̀ onítìrí lò ṣèbẹ ti rí bẹ́ẹ̀ yẹn ó wà lára àwọn tí wọ́n lò nígbà tó ti wá rí wípé ìyá yìí nǹkan ò ti ṣẹnu kò ṣẹnu rindi kò ṣẹnu mọ̀ràn lọ́lọ́dọ́dọ̀ wọn mọ́ o ló bá kálẹ̀ ó tẹ̀ ní òun dá dúró ń gbà yẹn ni òun ò sí lábẹ́ ẹni kankan òun dá dúró yorùbá nation ti tòun dá ni ṣùgbọ́n báyìí ó ní òun ti lọ fi àdàgbà ètò òun òun ṣe fi rọ̀ sí inú àgbẹ́kọ̀yà náà ẹ ti fi mọ̀ wípé àpótí ẹ̀rí kì í ṣe àgbẹ́kọ̀yà ó lò wọ́n ni láti fi gbowó lọ́wọ́ ìjọba àwọn olóṣèlú ló gbéṣẹ́ lé lọ́wọ́ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń sọ ẹ máa gbọ́ wọ́n lọ ń dúró sí bus stop to bus stop wípé no election ẹ gbọ́ lẹ́nu tàwọn ilé àwọn tó ń sọ kiri pé no election ó yà wá lẹ́nu pọ̀pọ̀lọpọ̀ gan ló tún padà sọ pé bàbá àwọn bàbá Tinubu lè nì síbẹ̀síbẹ̀ wọ́n tún ṣe ń ṣèbàjẹ́ ní kọ̀rọ̀ ṣùgbọ́n àwọn àgbẹ̀kọ̀yà security registered in Nigeria ìbàjẹ́bọ̀lẹ̀ wọn àwọn fi gbogbo ẹnu jáde tán. nítorí pé gbogbo nǹkan tó ń ṣe yìí kò sí nǹkan tó fi yàtọ̀ torí wọn bá ti gbé owó kan lé wọn lọ́wọ́ ẹ máa rí wọn tí wọn wá kóra wọn jọ wọn ní àwọn sọpọ́ọ̀tì ìjọba àwọn sọpọ́ọ̀tì ẹgbẹ́ olóṣèlú ẹ ti fi mọ̀ wípé àwọn eléyìí ni wọ́n pè ní àríjẹ nídìí màndàrú ṣé àwọn tí wọ́n fẹ́ wá pèsè ètò ààbò ni wọ́n sọ wípé kí ìjọba kó tú àwọn ńlẹ̀ àwọn agbésúmọ́ àwọn tó sọ wípé àwọn ń ṣe Yorùbá nation yẹn ṣé àwọn tí wọ́n ń ṣe Yorùbá nation yẹn ṣé ọmọ Gàmbàrí ni wọ́n ni ṣé Niger ni wọ́n ti wá ni ṣé ṣáàdì ni wọ́n ti wá ni kì í ṣe Yorùbá ni wọ́n àwọn tí wọ́n ń danú ìlú rú ẹ̀dẹ̀ sọ wípé ẹ̀yin kóra yín jọ pé Àgbẹ̀kọ̀yà kí ni gbogbo nǹkan tí Yorùbá nation dúró lé lórí ká bọ́ kúrò lóko ẹrú Fúlàní gbogbo bí wọ́n ṣe ń kẹ́ran jẹ oko wa kí àlàáfíà kó wà nínú ìlú ká dá dúró kí wá ní nǹkan tí wọ́n wá ṣe kí nìkan tí wọ́n ń sọ tó wá burú tẹ̀yin wá kóra yín jọ wípé tí ìjọba bá ṣe yín lẹ̀ ẹ̀yin máa gbé e súnmọ́ wọn ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn o níbo lẹ ti lè rí fúlàní tàbí ọmọ ibo tí wọ́n á sọrú ìyẹn wípé kí ìjọba ṣí àwọn lẹ̀ káwọn gbé e súnmọ́ àwọn èèyàn wọn tàbí fúlàní títa fi máa ń sọ nìyẹn wípé yorùbá yorùbá ẹ jẹ́ ká ronú ara wa ẹ jẹ́ ká kúrò nídìí ọ̀tẹ̀ ká máa dìtẹ̀ ká máa da nǹkan rú ẹ jẹ́ ká kúrò nídìí ẹ̀ ṣe bẹ́ẹ̀ tí gbogbo nǹkan tí àpótí ẹ̀rí sọ sílẹ̀ níbí báyìí ẹ̀ ti fi mọ̀ wípé mm, <laughs> wọ́n ti ṣọwọ́ kúdùrú sí i torí àwọn ń ti wọn ibi tí owó bá wà ìbẹ̀lẹ̀ ẹ̀ ti rí wọn. tó bá ní pé owó ti ti sáfẹ́rẹ́ níbí báyìí ẹ̀ ti padà gbọ́ wípé. wọ́n fara kí wípé àwọn dá dúró ni o ẹ má kó àwọn mẹ́nikẹ́ni ẹni tó bá fẹ́ bá wọn ṣe láti jẹ́ kí ètò ààbò ìlú kó dúró kó péye wọ́n láwọn wẹ́kọ̀mù wọn o wọ́n ní ṣùgbọ́n ṣá wípé ká dàlúrú ẹ ká gbowó lọ́wọ́ ẹlẹ́gbẹ́ kan àbẹ olóṣèlú kan tó parọ́ pé òun nation kan àbí kinní kan ọ̀tún àbòsì láti dojú ìjọba dé ọ ní tíjọba bá pàṣẹ wípé káwọn mú yín mọ́lẹ̀ wọ́n láwọn á mú yín ni wọ́n láwọn ò ní gbàbọ̀dè fún ìlúkìlú tí àwọn bá wà pé báwọn ṣe gbà á látọ̀. ṣebí ẹgbọ́n kan ṣebí ẹgbọ́n ọ̀rọ̀ tí <laughs> kọ̀mándà sọ tó ń túmọ̀ ó dẹ̀ pé ó bí apẹ́ kò yé àwọn tó ń gbọ́ àwọn dáadáa kóun lè túmọ̀ nǹkan tí kọ̀mándà kọ̀mándò tí wọ́n sọ ó ní wọ́n sọ wípé ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ wípé yorùbá nation ẹ̀yin tẹ́ ẹ̀ ń fẹ́ máa wá tako ìjọba tí ìjọba bá lè tú àwọn ńlẹ̀ pẹ́rẹ́ wọ́n ní àwọn máa gbé súnmọ́ yín ni o ṣé ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ìyẹn túmọ̀ sí wípé àwọn máa bá àwọn tó ń sọ pé àwọn fẹ́ pèsè ètò ààbò nìyẹn o <laughs> àwọn máa bá yorùbá jà yorùbá àwọn tó ń pè fún ìjàǹgbara orílẹ̀-èdè yorùbá ìdásílẹ̀ orílẹ̀-èdè yorùbá àwọn máa bá wọn jà ẹ jọ̀ọ́ ṣé nǹkan tó kàn báyìí nílẹ̀ yorùbá nìyẹn ayẹyẹ dára bàbá mi bàbá mi akínọlá wọn ní àgbẹ̀kọ̀yà ni àwọn wọn ní yorùbá nation no going back ayẹyẹ bàbá mi akínọlá morakiyọ ẹ ní rohun gbé sọnù láìṣe olúbi ọmọ ayẹyẹ ada ṣe bẹ́ẹ̀ ti wá rí wípé àwọn eléyìí fake àgbẹ̀kọ̀yà wọ́n sọ débì kan ló jẹ́ kí n pọ̀ sí ẹ̀ kí n máa bá yín máa play ẹ̀ díẹ̀díẹ̀ kẹ́ ẹ bá a lè máa di àwọn kókó ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn kẹ́ bá a lè máa dì mú wọ́n ní wọ́n ti ṣe id card fún àwọn wọ́n ní àwọn ò dàbí àwọn tó kàn ń rìn kiri títì wọ́n kàn ń kó aṣọ sọ́rùn wọ́n ní àwọn jẹ́ àgbẹ́kọ̀yà kan ẹ ti fi mọ̀ wípé àwọn olóṣèlú wọ́n ti wọ́n ti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn fún wọn id card ó ní wọ́n ṣe fún àwọn yẹn àwọn olóṣèlú ni láti lè máa fi jẹ́ kí wọ́n máa jáde kí wọ́n máa sọ̀rọ̀ ẹ yá ẹ máa tákù wọn ẹ máa bá wọn jà ṣùgbọ́n àwọn ló yẹ kí wọ́n wá jókòó kí wọ́n lo ọgbọ́n orí wọn àwọn ló yẹ kó wá jókòó kí wọ́n wò wípé à ṣèbí security làwọn pera wọn pa àwọn dúró fún olóṣèlú tàbí ìjọba ṣe lè máa ti wá máa wá lò yín sí ọmọ yorùbá sí ilẹ̀ yorùbá láì jẹ́ fúlàní o fúlàní wà ń bẹ o àwọn àgbẹ̀ àgbẹ̀kọ̀yà púpọ̀ àgbẹ̀ ló ti jókòó ebi dẹ̀ wọ́n ló ń jẹ sínú oko o ebi ń pa wọ́n nílé ṣùgbọ́n ìbẹ̀rù àwọn fúlàní ò jẹ́ kí wọ́n lọ nú oko láti lọ mú oúnjẹ ẹ̀yin tẹ́ bá ti rí ètò yẹn lórí YouTube wa àwọn tí wọ́n tí wọ́n jáde láti Imeri nípínlẹ̀ Ondo àwọn Ègbìrà wọ́n ní àtiṣu àtẹ̀gẹ́ àti gbogbo ẹ̀ táwọn kó sábà gbogbo oúnjẹ àwọn pátá ewùrà ọlọ èsúrú gbogbo ẹ̀ làwọn fúlàní ni wọ́n kó lọ àwọn òtẹ́ni tó ń lọ ní oko àwọn tó yẹ pé àwọn ń ta gaàrí àwọn ń ta iṣu àwọn ò rí jẹ débi pé àwọn fẹ́ tà ẹ̀yin dẹ̀ pera yín ní àgbẹ́kọ̀yà ẹ ń sọrú ọ̀rọ̀ yìí lẹ́nu àgbẹ́kọ̀yà ṣé àgbẹ̀ wá kọ̀yà mọ́ báyìí nílẹ̀ yorùbá níbi tọ́rọ̀ dé dúró yìí lójú àwọn fúlàní ṣé àgbẹ̀kọ̀yà torí púpọ̀ àgbẹ̀ gan wọn ò rí àparí iṣu tí wọ́n bá fẹ́ pin iṣu ṣẹ̀gbọ́n máa ń gé àparí ẹ̀ tí wọ́n á là tí wọ́n á gbìn àparí ẹ̀ tí wọ́n ń là gbìn yẹn àgbẹ̀ ò rí jẹ ẹ̀yin dẹ̀ kóra yín síta ẹni ẹ fẹ́ takú yorùbá ṣé yorùbá nation orílẹ̀-èdè yorùbá tá à ń pè fún yẹn ṣé wọ́n sọ fún yín pé àwọn tó ń jìjà gbára o tàbí àwa àjìjàngbara yẹn o torílẹ̀-èdè yẹn tẹ́lẹ̀dùmọ̀rì bá wá ṣe é orílẹ̀ yẹn wá wá sí ìmúṣẹ tá a gbà á ṣé wọ́n sọ wípé àwọn yẹn nìkan ló fẹ́ dá wà nínú ìlú ni àǹfààní gbogbo wa ni wọ́n nàìjíríà tí a wá wà yẹn o kí ni àǹfààní yẹn o kí ni àǹfààní tarí jẹ o ẹ mọ iye ọmọ yorùbá tó ń jápa lójúmọ́ ẹ mọ iye àwọn tó ti kú sórí omi látàrí wípé ìlú le koko àwọn náà wá bí ìgbésí ayé wọn á ṣe rọrùn bí wọn á ṣe gbé ìgbésí ayé ìrọ̀rùn wọ́n á lọ gba orí omi wọ́n á gba orí gbogbo ẹ̀ ẹ mú iye ọmọ Yorùbá tó ti kú sórí omi ẹ̀yin dẹ̀ kóra yín jọ ẹ̀ ń sọ orú ọ̀rọ̀ yìí lẹ́nu ah Yorùbá jẹ́ ká ronú ara wa ẹ bá wa máa gbọ́ wọn. ọ̀dọ̀ bàbá wa bàbá kékaka nìyẹn. kò jẹ́ bó ṣe jẹ́ orúkọ tèmi ò yí padà àpótí ẹ̀rí ẹ̀rí ṣẹ́gun ìtẹ̀síwájú ọmọkọ ilẹ̀ Yorùbá májèmádìláwọ̀ foundation founder mo ti di tààràtọkọ pẹ̀lú. speaker of national body of Àgbẹ̀kọ̀yà security. ṣẹ́sí gbọ́ Àgbẹ̀kọ̀yà ṣẹ́sí gbọ́ confam òun lẹ́tí gbọ́ lẹ́nu ọ̀gá yẹn o. àbẹ̀ òjagun lójú wa rí o àbẹ̀ òjagun lójú wa rí o bàbá wa kà wá lè òye. ẹgbẹ́ ti gbọ́ ẹ ti fi mọ̀ wípé eléyìí nǹkan tó fẹ́ jẹ òun ló ń wá kiri a sọ fún wa púpọ̀ wọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ jẹ òun ni wọ́n ń wá tó bá ti wá rí wípé ibi táwọn wà yẹn wọn ò rẹ́yàn fún wọn lówó mọ́ wọn bá ká lẹ̀ wọn ti wá bòmíì lọ nǹkan táyé àpótí ẹ̀rí tó ń ṣe kiri ayé yẹn dára bá mi akíọlá wọn ní àgbẹ̀kọ̀yà pọ̀ hmm, àgbẹ̀kọ̀yà refund wọn ní àgbẹ̀kọ̀yà refund wà náà bó ṣe ní OPC era OPC refund OPC gbogbo ẹ wọn ní Àgbẹ̀kọ̀yà pọ̀ o ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n Àgbẹ̀kọ̀yà àwọn eléyìí tẹ̀ ń wò yìí ẹ àwọn olóṣèlú ló ń lò wọn olóṣèlú ni wọ́n ṣẹ́ fún àwọn eléyìí ò ṣẹ́ fúnlẹ̀ Yorùbá tó pé tẹ́ ẹ bá iṣẹ́ fúnlẹ̀ Yorùbá ẹ ò ní máa sọ wípé ìjọba bá fún yín láyè tíjọba bá ṣe yín lẹ̀ ẹ gbé súnmọ́ àwọn kan ẹ kọjú ojú ìjà sọmọ Yorùbá ẹ̀yin náà bá wa gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò bóyá wọn ọ̀rọ̀ bá ti ìgbà tí lẹ́yìn ìgbà tí wọ́n ṣe fọ́nrán yẹn bí akọ́ lọ túra wọn gbọ́ kán gbọ́ nǹkan tí wọ́n sọ wípé ṣé nǹkan tẹ̀sán ẹ̀ṣọ́ bójúmu ẹ̀ ti fi mọ̀ wípé àwọn eléyìí olóṣèlú ni wọ́n ṣiṣẹ́ fún àwọn àgbẹ̀kọ̀yà gidi wọ́n sọ wípé àwọn ní id card o àwọn tí ń ẹ bá rí pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn tí ń ta ohùn sí àwọn àgbẹ̀kọ̀yà míì nìyẹn o àwọn ò kì í ṣe àgbẹ̀kọ̀yà tó ń rìn kiri àwọn ò kì í ṣe àgbẹ̀kọ̀yà tó kàn kẹ́wù sọ́rùn kiri ní dìsẹ́mi ilẹ̀ Yorùbá yìí náà ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn yorùbá ẹ jẹ́ ká ronú ara wa mo máa ń sọ wípé ìṣọ̀kan la nílò ṣé ẹ ti wá rí <laughs> wípé oríṣiríṣi ẹgbẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ń dá sílẹ̀ báyìí àwọn kan nìyí báyìí tí wọ́n kóra wọn jọ tó fẹ́ máa bọ́mọ yorùbá jà wọ́n dẹ̀ pèrè àwọn lágbẹ́kọ̀yà bàbá mi ti sọ níbí wọ́n náà àgbẹ́kọ̀yà pọ̀ àgbẹ́kọ̀yà ti àwọn eléyìí nìyẹn láti lè ṣiṣẹ́ fún ìjọba ìjọba ara àwọn ìjọba kọ́ náà ni yàyà bello ara wọn náà nìyẹn ara wọn kọ́ náà ni gbogbo àwọn tó ń kówó ìlú jẹ ìlú òyìnbó ni wọ́n ń kówó lọ o àwọn tẹ́yìn sọ wípé ẹ̀yin ń gbèjà yẹn ìwọ̀nba owó tán bá ti fún yín náà tẹ́ ti ṣiṣẹ́ yẹn ó ti parí nìyẹn tẹ́ bọ́n bá ti wá lò yín tán use and náà máa fi wọ́n ṣe ìjọba àwọn olóṣèlú use and ni ẹ wo àwọn ṣe gbúròó àwọn aṣáájú bẹgàsì mọ́ àwọn dàbá yìí lẹ́nu ṣé àwọn wọ̀nyẹn wọn ò pariwo ju eléyìí lọ ah, àwọn làwọn gbé wọn débẹ̀ gbogbo wa ẹni tẹ́ bá mọ arábìnrin yẹn ọbańlá Elizabeth ah, tí wọn bá ti pín àpọ́ńtímẹ́ǹtì kan àwọn òkúta làwọn á máa sọ lura àwọn ìgbà tó wá padà wá pín àpọ́ńtímẹ́ǹtì wọn ti wá pín àpọ́ńtímẹ́ǹtì kan use and dump ní ìgbà tí bàbá máa yọ pa tí wọ́n yọ oríṣiríṣi àwọn tí wọ́n yọ ṣé wọ́n rántí wọn mélòó nínú àwọn aṣáájú beggars tí wọ́n tí wọ́n yàn sípò <laughs> àwọn adviser gan tí wọ́n yàn ṣé wọ́n mú wọn àwọn macaroni àwọn Ẹniọlá Badmus àwọn wọ̀nyẹn ni wọ́n mú tí wọ́n tẹ̀ bá wọn sí nínú aṣíwájú beggars ṣé ẹ ti rí wọn bẹ́ẹ̀ yẹn nǹkan tá à ń sọ nìyẹn wípé Yorùbá wọn Nàìjíríà kò sí fún ìran Yorùbá àwọn tí wọ́n wà ń bẹ̀ tó jẹ́ Yorùbá yẹn tó jẹ́ olóṣèlú àwọn ni wọ́n rí jẹ níbẹ̀ ìkòkò ọbẹ̀ wọn nìyẹn àwọn ni wọ́n dẹ̀ pẹ̀lú àwọn tó ń ba inú ìlú yẹn jẹ́ tó gbé gbogbo àwọn nǹkan àlùmọ́nì tá a ní tó yẹ kó ṣe àǹfààní fèmí àti yín àti ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí àwọn olóṣèlú fúlàní àwọn ni wọ́n ń jẹ gbogbo allocation tó ń wọlé gbogbo nǹkan àlùmọ́nì wọ́n ń ta epo wọ́n ń ta gbogbo ẹ̀ ṣèbí nínú ìlú ìbàdàn yìí ìbúgbàmù àdó olóró tó dún níbẹ̀ kí ni wọ́n sọ pé wọ́n ń ṣe wọ́n ní illegal mining àwọn tí wọ́n sì ní wọ́n ṣiṣẹ́ ìbò náà ti wá wọ́n ló wá ní ṣáàdì wọ́n wá ní nìjẹ́ ṣé kìí ṣe àwọn kan ló gbà wọ́n síṣẹ́ níbẹ̀ ṣé ẹ̀yìn akọ̀ déédéé wá láti Ghana àbí á wá ní ìlú míì á kọ̀ wọlé wá á dẹ̀ wá máa wá mining níbẹ̀ láìsí ọwọ́ ara ilé nínú ẹ̀ tí wọ́n wípé àwọn olóṣèlú ló gbà wọ́n síbẹ̀ láti ìgbà yẹn kílẹ̀ ti padà gbọ́ lórí ẹ̀ mọ́ wọ́n sì fi ìṣẹ̀lẹ̀ yẹn ẹ mọ iye àwọn tí wọ́n fi ṣe àkóbá fún ẹ mọ iye àwọn tó bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ ṣé nínú àwọn ọmọ gómìnà ó wà lára àwọn tó bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ irọ́ ni kò sí ń bẹ́ẹ̀ àwa ará ìlú àwa mẹ̀kúnnù tí gbogbo wàhálà yẹn bá dé àwa là ń jìyà ẹ̀ àwa la forí ń fa ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ọjà yẹn báyìí àwọn ìyá mi pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yẹn ẹ̀jẹ̀ ríru gbogbo ẹ̀ ló ti máa ṣẹlẹ̀ sí wọn pẹ̀lú adúrú owó ilé tí wọ́n pàdánù wọ́n jó ṣọ́ọ̀bù wọn wọ́n jó gbogbo nǹkan ọjà wọn ẹ̀yin wá sọ wípé tó bá tú yín lẹ̀ o ẹ̀yin á gbé súnmọ́ yorùbá nation o yorùbá yorùbá ẹ jẹ́ ká ronú ara wa lẹ́yìn ìgbà tí wọ́n ṣe léè tí wọ́n ṣe yìí bàbá wa ìmáàmù wọ́n jáde wọ́n sọ̀rọ̀ o wọ́n ṣe àlàyé gẹ́gẹ́ bí nǹkan tí bàbá mi akínọlá tí wọ́n ṣe àlàyé síbí yìí wípé àgbẹ̀kọ̀yà wọn ni wọ́n pọ̀ àgbẹ̀kọ̀yà rìfọ́ọ̀mù wà ẹ mọ̀ pé OPC wọn náà ní OPC new era OPC reform gbogbo ẹ̀bẹ́ yẹn náà wọ́n ní wọ́n wà nínú àgbẹ̀kọ̀yà ìdí tá a fi ń sọ ni wípé Yorùbá hmm, a nílò láti fìmọ̀ ṣọ̀kan ká bàa lè gbára wa ọlọ́run amúwadélẹ̀ ìlérí àṣẹ ìjùmọ̀rẹ́ bàbá mi Badmus gbogbo ẹlólùfẹ́ wa tẹ̀ ń darapọ̀ mọ́ apárápátá ni a kí ẹ káàbọ̀ sí orí ìkànnì wa gbogbo wa pátápátá ni a kí nílé lóko àti lẹ́yìn odi bí ẹ ṣe ń darapọ̀ mọ́ ẹ bá wa máa pín ètò yìí jẹ́ kí á tẹ́tílẹ̀ ká gbọ́ ohun tí bàbá ìmáàmù tí wọ́n sọ jẹ́ kí á fi hàn wá láti orí torí àwọn náà jáde wọ́n sọ̀rọ̀ wọ́n sì ṣàlàyé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wípé hmm, Àgbẹ̀kọ̀yà jẹ́ ká gbọ́. God bless you, ṣókílẹ̀ ẹ̀ṣẹ́ ń gbọ́ o a ò rí play látòrí bí o àmọ̀kan tó fà á. àwọn tó dúró ti Yorùbá nation lótìtọ́ àti òdodo a ò rí play. bàbá ìmáàmù nìyẹn. May two thousand and twenty-four mo fẹ́ ká pera wa sí àwọn kankan bẹ tí ò yé wa fáwọn tá a bá jìnnà sí ilé àbáwọn tá a bá mọ ìtàn ilẹ̀ Yorùbá sí ni kí ni ìtàn àkọ́kọ́ ni pé ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá tó jẹ́ ẹgbẹ́ tí wọ́n ń jà fún òmìnira Yorùbá wọ́n jẹ́ one hundred and seventy two ẹgbẹ́. ṣé ẹ gbọ́. gbogbo rẹ́díṣà ẹgbẹ́ kọ̀ọ̀kan tó wà nílẹ̀ Yorùbá rẹ́díṣà ẹgbẹ́ lọ́dọ̀ mi kò wá sí ẹgbẹ́ kan tó wà nílẹ̀ Yorùbá tí ìní bá ṣe gẹ́gẹ́ bí o gbọ́dọ̀ bá ẹgbẹ́ ṣe so ẹgbẹ́ ìnàdẹ́fò ni o gbọ́dọ̀ súnmọ́ ni o gbọ́dọ̀ torí pé àjọwọ́sowọ́pọ̀ òun la ní kìkì ìṣèjà. ṣùgbọ́n ti gbọ́ ìfọwọ́sowọ́pọ̀ la nílò. ṣé wàá rí tí wọ́n fẹ́ fà yọ jáde gbogbo ọmọ Yorùbá ni pé ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà actually gbọ́. ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ṣe ti wá rí wípé nǹkan tá a sọ wípé olóṣèlú òun ni àwọn àpótí ẹ̀rí ni wọ́n ń ṣiṣẹ́ fún olóṣèlú ló gbé wọn dìde òun lẹ ti gbọ́ lẹ́nu wọn wípé àgbẹ̀kọ̀yà wọn ni wọ́n pọ̀ ìyẹn túmọ̀ sí wípé eléyìí tí àwọn àpótí ẹ̀rí tí wọ́n kó jọ yìí wọ́n kú ti sọ náà lẹ́nu wọn wípé olóṣèlú làwọn ṣiṣẹ́ fún ṣé ti wá nǹkan tá à ń sọ bẹ́ẹ̀ yẹn wípé àwọn eléyìí wọn ò dúró lójú kan ibi tí wọn á ti rí owó gbà ibi tí wọn á ti rí owó jẹ òun ni wọn ń wá kiri ẹ̀yin tó wá kó jọ hmm, ẹ̀yin ni kí ẹ kẹ ronú ara yín ẹ má jẹ́ kí olóṣèlú kọ̀ọ̀kan kí wọ́n kọ̀ lò yín àwọn tí wọ́n lò lánàá tí wọ́n fi kàǹpé àwọn dà báyìí lénìí àwọn mákẹ́ẹ̀tì kí lẹ rí ẹni tó sì kó wọn yọ tó jẹ́ woman leader wọn ọwọ́ ẹ̀ lówó dé sí ìyẹn sì ti gbowó ti ṣẹnu mẹ́rẹ́ àwọn tó wá kù ń kọ́ ṣèbẹ̀rí wípé gbogbo wàhálà ilé tó wá ṣẹlẹ̀ yìí ta ni kò wá kàn a ní breakfast ni olúkálukú ló máa kàn epo wọn oúnjẹ wọn ṣé kò kàn wọn ṣé àwọn náà oúnjẹ <laughs> wọn oúnjẹ nínú ẹ̀ mo la sọ fún wa wípé àǹfààní eléyìí tí oníkálukú wa ta máa jẹ àwọn ọmọ wọn ọmọ wa àwọn náà á ti jẹ́ ń bẹ̀ òun ni kẹ́ jẹ́ ká jọ sowọ́pọ̀ lé lórí òun náà ni Yorùbá nation orílẹ̀-èdè Yorùbá ọ̀n jíyàn gbé ẹ kò síná kò sí epo tá a ní àwọn eléyìí tí wọ́n sọ wípé àwọn àwọn <laughs> àwọn wà fún ìjọba yìí ah, èmi ò lówó one litre nínú wọn o pẹ̀lú gbogbo owó tí wọ́n gbé fún wọn ẹ̀mẹ́rin ni wọ́n á fi ná tán òun mo fọkọ fi àwọn ti aṣáájú beggars fi ṣe àpẹẹrẹ gbogbo owó tí wọ́n gbéwó fún wọn ṣé wọn ò ti ná tán ẹ̀mí ló lèèyàn fẹ́ẹ́ fi ná owó tán ṣùgbọ́n àǹfààní ilé ìtẹ̀yìn á máa jẹ lọ ayérayé ẹ wo àwọn orílẹ̀ tó kù nínú adúláwọ̀ yìí ìlú mélòó lẹ ti gbọ́ wípé wọ́n jíyàn gbé wọ́n géyàn lórí ilé ni wọ́n géyàn lórí lọ́la ó ti di orílẹ̀ mélòó lẹ ti gbọ́ irú ẹ̀ lẹ́yìn Afghanistan àbí àbí Taliban Taliban ẹ sì mọ̀ pé àwọn wọ̀nyẹn àwọn agbésùnmọ̀mí ti gbàjọba tán pátápátá ń bẹ lẹ́yìn yẹn nàìjíríà ló kàn àwa sọ wípé àwa ìran yorùbá ká dá dúró ká kúrò nínú wọn ẹ̀yin wá kóra yín jọ tí wọ́n ti gbowó fún yín ẹ wá ń tako ẹ ń tako ìran yín ẹ sọ wípé ẹ̀yin wà fún ètò ààbò ẹ irú ètò ààbò wo lẹ̀yin wá wà fún o nígbà tí ẹ̀yin lè máa sọ lẹ́nu yín wípé tí ìjọba bá ṣe yín kalẹ̀ láti gbé súnmọ́ yorùbá nation yẹn á gbé súnmọ́ wọn o àwọn wo lẹ fẹ́ wá gbé súnmọ́ yẹn yorùbá kọ́ ni àbí ẹ̀yà míì ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ owó kẹ má tẹ wá lè ronú pé lẹ́ẹ̀kejì àbí kẹ ronú pé méjì wípé àwọn owó hmm, pépà ẹ mà nà tán ṣùgbọ́n àwọn ọmọ ọmọ yín ń kọ́ àwọn ọmọ tẹ̀yìn gan bí ń kọ́ tó yẹ pé àwọn olóṣèlú wọn ti lo ìgbésí ayé wọn mọ́ títí wọn ẹ wo nǹkan tí yàyà bello ṣe ó san owó àsansílẹ̀ ọmọ ẹ̀ kì í ṣe gbèsè o àsansílẹ̀ owó iléèwé ọmọ ẹ̀ tó jẹ́ pé púpọ̀ ọnu yín tẹ dúró yìí ẹ ò tẹ tí ẹ ò tẹ tí ì rí owó owó ilé tí wọ́n jẹ èyí tó jẹ ní last time àti eléyìí ẹ tẹ tí ì rí san dípẹ fẹ́ san àsansílẹ̀ ẹ wá wo àwọn tẹ̀yin náà ń gbèjà àwọn tí wọ́n ń jẹ gbogbo owó <laughs> gbọǹkan àlùmọ́nì inú ìlú yẹn wọn ò wá jẹ́ wípé káwọn tẹ̀ ti bẹjú wẹ̀yìn káwọn ṣe nǹkan sínú ìlú wọn wá mú owó yẹn wọn kó lọ sókè òkun wọn lọ bá àwọn ọmọ wọn wọn náwọn <laughs> àwọn invest wọn lọ invest síbẹ̀ owó tó yẹ kó jọ ṣe àǹfààní fèmí àti yín ẹlòmíín nínú yín ìyá yín tíṣà tó jẹ́ pé pensioner ni wọ́n òṣìṣẹ́ ìjọba ni wọ́n di bí a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò sanwó fún wọn o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò sí bá a ṣe fẹ́ sọ tó ní gba ìdí kan tàbí èké tó ní gbà kan ẹnì kankan gbogbo wa ló jọ kan òun la fi sọ wípé ká jọ pa ọwọ́ pọ̀ ẹ gbọ́dọ̀ tí bàbá yẹn sọ nísìnyí bàbá wa ṣífù ìmáàmù ilẹ̀ Yorùbá wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ la nílò ẹ rí i pé èmi náà máa ń lo ìpèdè yẹn wípé níbi tó ọ̀rọ̀ dé dúró yìí a ò nílò láti máa yapa ẹgbẹ́ hùn ẹgbẹ́ hàn ẹgbẹ́ lọ́tùn ẹgbẹ́ lósì ìfọwọ́sowọ́pọ̀ la nílò nígbà tí bá fi ojoojúmọ́ máa kẹ́gbẹ́ jọ ọjọ́ wo la fẹ́ wá kóra wa jọ ọjọ́ wo la fẹ́ fìmọ̀ ṣọ̀kan àdẹ́gbẹ́ sílẹ̀ lẹ́ni dẹ́gbẹ́ sílẹ̀ lọ́la ẹgbẹ́ tó wà gan ìjà àwọn gan tí àṣìbù èèmù wọn àgbẹ́kọ̀yà lọ́tún àgbẹ́kọ̀yà lọ́sì ẹ mọyì àwọn àgbẹ́kọ̀yà tó wà tó sì jẹ́ wípé a rí àwọn tí wọ́n ṣiṣẹ́ dáadáa nínú wọn ṣùgbọ́n àwọn eléyìí tí wọ́n wá kóra wọn jọ yìí tẹ́ ẹ bá tẹ̀ ti lè rí àpótí ẹ̀rí mo ti sọ pé àní owó ló bá dé àpótí èyí tó ń sọ̀rọ̀ yìí fọ́nrán ẹ̀ ní o níbi tó ti sọ wípé wọ́n fẹ́ pa òun o wọ́n lé òun o ìgbà tóun dénú igbó ọmọ yorùbá lòun wà lòun bá ń bẹ̀ ṣé mo ipá àtìjà ló ti bá ọ̀rọ̀ yẹn bọ̀ ẹ̀yin tẹ́ ẹ àbí ẹ̀yin ènìyàn wa fọ́nrán yẹn wà ń bí tó ní òun lọ audition àbí kí ni ló lọ fún òtẹ́ẹ̀ tí wọ́n gbà fún òun wọ́n wá bá òun wọ́n na òun wọ́n na òun lóríṣiríṣi ọpẹ́lọpẹ́ tóun náà ọmọkùnrin òun dúró dáadáa àwọn kan tó fi nà òun yẹn ò ṣẹ́ lára òun àmọ́ bí tóun ti ń sá jáde nínú òtẹ́ẹ̀ tóun sá lọ òde òkò wípé inú igbó kan lòun kọ̀ lọ bára òun láàárín wọn ìgbà tóun máa débẹ̀ lòun bá rí wípé àwọn ọmọ Yorùbá àwọn lọ́wọ́ àbí tí wọ́n ṣiṣẹ́ ẹ gbọ́ lẹ́nu ẹni tó ẹ ti rí bẹ́ẹ̀ yẹn wípé àwọn eléyìí ó pẹ́ tí wọ́n ti ń ṣe oríṣiríṣi àpótí ẹ̀rí nìyẹn o ẹ̀yin tẹ́ bá rántí fọ́nrán yẹn nígbà tó ṣe nígbà yẹn. àwọn mérò mo kí gbogbo ọmọ yorùbá tó rí búrọ́kàsì ẹ jọ ẹ bá mi ṣí àyè ẹ jẹ́ kó délé kó dé oko wípé ilẹ̀ yorùbá tá à ń pariwo pa fẹ́ gbà pé hmm. afẹ́ká lálàáfíà láì bájọba jà láì ṣe nǹkan tó lòdì sófin àwọn kan wà láàrin wa tí ò ní jẹ́ kó ṣe ṣe torí pápáyàn ni wọ́n nínú research àti ìrìnàjò wa a discover pé inú igbó tó ń kó àwọn èèyàn wa sí tó ń gba ransom tó ń pa tó ń tà tó ń rà tó ń kun bẹ́ẹ̀ tó kun ẹran inú igbó ilẹ̀ yorùbá ni most of the time wọ́n máa ń kó wọn káàkiri wọ́n máa rìn kiri ibi tílẹ̀ bá ṣú wọn sí lọ́ máa ti jẹ lọ́ máa ti mu wọ́n láwọn yorùbá tó ń wa ọ̀kadà tó máa wá sí ìgboro tó máa wá ra oúnjẹ lọ fún wọn wọ́n máa rìn káàkiri wọ́n máa fò tó fi máa rí báwo ni ẹ ṣe máa invite èèyàn kó wá cover iṣẹ́ tẹ máa sọ pé ẹ fẹ́ fún ní award ẹ fẹ́ ṣe gba ẹ fẹ́ ṣàwò tí ó dẹ̀ sọ fún yín pé kẹjẹ́ kò ń gba hotel tẹni kó má gba hotel iyàrá tẹ fi sí náà ni wọ́n wá ka mọ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi nǹkan fún tó bẹ̀rẹ̀ sí ní humilate tó bẹ̀rẹ̀ sí ní ìnà lóògùn tó yẹ pé ọlọ́run ló yọ mí bí mo ṣe dénú bó tí mo ṣe rí àwọn èèyàn tó padà mú mi dé títì tó mú mi já gbangba inú ilẹ̀ yorùbá lédè sí ń ṣẹlẹ̀ o tó bá sọ pé èèyàn olúwo olúwo túmọ̀ sí alàgbà ẹni tó nípamọ́ra olùfọkànsìn ẹni tó ń tó ń tòlú tò tó ń tòjọ ṣe tó ń tún ayé ṣe kìṣẹ́ tó ń ba ayé èèyàn jẹ́ tó ń nàyàn lóògùn tó ń gba bàtà gba báàgì gba gbogbo fóònù ẹ̀ ṣe oríṣiríṣi fún yàn débi pé nìyẹn dura tó fi lọ ni tí ò bá kí n ṣe orí ọ̀fẹ́ ọlọ́run nǹkan míì làbá máa sọ báyìí àwa là ń sọ pé ilẹ̀ yorùbá ilẹ̀ àlàáfíà ni kí gbogbo èèyàn kó sùn kó dojú méjèèjì nísìnyí kí gbogbo èèyàn má sùn kó má dojú méjèèjì eléyìí ń ṣe kí mo lọ kọ́va èèyàn èmi gan-an ló ṣẹlẹ̀ sí o ẹni tó dẹ̀ ṣiṣẹ́ yìí inú ilẹ̀ yorùbá ló ń gbé kódà ìgbà tí máa discover ilé Ifẹ̀ gangan ló wà tóun náà dé. Ọlọ́run ti sọ pé lùlù tí wọ́n lù yín lóru láàfin ibi táwọn òṣìkà kan ń sá pamọ́ sí ibi ibẹ̀ yẹn ni kẹ́ ẹ bá wa máwọn agbófinró lọ torí ìyà tí ń jẹ àwọn èèyàn wa tí wọ́n ń jí gbé ti pọ̀ jù pé ẹ mí ẹ mí o ibi tẹ̀ tí wọ́n sáré lọ ẹ̀ wá táwọn báńdíìtì wà tó dẹ̀ jẹ́ páwọn Yorùbá ní í ṣe é ṣe rí bọ́lọ̀ ń ṣe lòyìn fún wa gẹ́gẹ́ bíi mẹ̀sáyà. ẹ ti ń sọ̀pọ̀ ti wà bàjẹ́ nìyẹn ẹ rí ibi tí wọ́n ti ń ṣèbàjẹ́ orí social media lẹ ti wá wá sọ ẹ wá ní àwọn Yorùbá gan ni wọ́n ń ṣe jù ẹ bàbá fẹ́ fọ̀lú ìmọ̀ àgbè. ṣebẹ́ ti gbọ́ ìgbà tí àpótí ẹ̀rí ṣe fọ́nrán yìí síta àwọn tí wọ́n ti wá gbé ètò yẹn tí wọ́n ṣe ń gbà yẹn ah! ó ní kí ló dé tí wọ́n gbé tí wọ́n ṣe òun ò mí ní ẹ̀ bẹ́ẹ̀ ìwọ ló sì jáde tó sọ̀rọ̀ wọ́n pè ẹ́ fún audition wọ́n pè ẹ́ fún àwọ́ọ̀dù àwọn tó ti pè ẹ́ fún àwọ́ọ̀dì àwọn ni wọ́n ti wá bá ẹ nínú òtẹ́ àwọn ni wọ́n ti nà ẹ́ mọ́ òtẹ́ àwọn ni wọ́n ìgbà tó wá ń sá lọ ibi tó wá sádé láàrin igbó ló ti wá lọ bá ọmọ Yorùbá ṣé ẹ ti rí bẹ́yìn <laughs> láti ìgbà tó ti jí àwọn èèyàn gbé tó bá ṣe interview fún wọn mi ò ó máa hard kẹ tó lè rí pé gbogbo àwọn tí wọ́n ń ṣe interview fún wípé ajínigbé gbé àwọn wọn gba ransom o mi ò bá èmi gómìnà ò tí gbọ́ wípé ìgbà táwọn débẹ̀ o ọmọ Yorùbá làwọn bá ń bẹ̀ àpótí ẹ̀rí sọ ó ní kódà gan ó ní tó bá sọ wípé èèyàn jẹ́ olúwo ó ní ẹni tó ń bá pàdé ní olúwo ni ní ìlú Ilé Ifẹ̀ ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn wípé gbogbo ọ̀nà tí wọ́n ṣáà gbà kán fi máa gba owó lọ́wọ́ àwọn ènìyàn òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ń wá kiri láti ìgbà yẹn ìgbà tó máa wá bá wá rí báyìí àárín àwọn àgbẹ̀kọ̀yà ló wá lọ fi àdàgbà ètò rọ̀ sí òun ni mo kọ́kọ́ fi sọ síwájú wípé ẹ̀yin àgbẹ̀kọ̀yà ẹ kíyèsára ẹ má jẹ́ kí àpótí ẹ̀rí kó lò yín ẹ má gbọ́ o. ẹ̀yìn ìgbà tí ó ṣe fọ́rọ̀ yẹn mm-hmm. wípé bóyá ká kúkú lọ sífẹ̀ pé olóyè lọ́kọ àwọn náà nílùú wọ́n dẹ̀ máa ṣe àṣà yorùbá kan náà ní january third pé màá lè bá wọn kọ́fà díẹ̀ mm. bíbi tí màá sùn wà wọ́n sọ fún wọn tá a bá débẹ̀ o tí n dó síwájú ilé yẹn màá mọ̀ bóyá bíi tí mo lè wọ ni àbí bíi tí mi ò lè wọ ni torí mi ò débẹ̀ rí wọn ọmọ mi rí mm. adẹ̀jọ́ dẹ́fẹ̀ inú ìfẹ́ gangan kọ́ ẹ̀yin ẹ̀yin Ifẹ̀ gangan ni ibi tá a lọ yẹn hmm. inú wa àwọn abúlé tó wà lágbègbè Ifẹ̀ ni hmm. ṣùgbọ́n tá a débẹ̀ wọ́n ti jẹ́ kí n dúró wò bóyá mo lè wọlé bóyá mi ò lè wọlé. ṣùgbọ́n ìgbà tó kọ́kọ́ ṣe fídíò alákọ̀ọ́kọ́ síta ó ní ẹnìyẹn olúwo ni kinní kan ni nínú ilé Ifẹ̀ ṣùgbọ́n ìgbà tó padà wá jáde báyìí ó ní ilé Ifẹ̀ ní ó ní agbègbè ilé Ifẹ̀ ni ẹ̀yìn ilé Ifẹ̀ ni wájú ilé Ifẹ̀ ni ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn àti mo rí pé wọ́n pẹ́ jù táwọn ọlọ́kadà fẹ́ máa kọ̀ǹplẹ̀ mo sanwó àwọn ọlọ́kadà àwọn ọlọ́kadà bá tiwọn lọ. Hmm. bí mo ṣe wọlé ẹjọ àǹtí tó wọ bí n sìn ni mò ń béèrè wọn ló wà ní yàrá ọkàn yẹn bí mo ṣe wọ fọ́nì kí n lọ bá bí mo ṣe fẹ́ lọ bá nínú yàrá yẹn mo rí pé àwọn èèyàn pọ̀ ń bẹ ẹ̀mí mi ò lè wọlé mọ́ hmm. bàtí mo dá ní méjì ọ̀nà mo padà mo ní má bínú mi lè wọnú yàrá tẹ́nìkan lọ́wọ́ yìí ẹ bá ń pè wọ́n jáde wọ́n dẹ̀ pè wọ́n jáde wọ́n gbẹ́rù mi wọ́n bá lọ wọ́n ní má bínú wọ́n fi mí sí balẹ̀ fún twenty minutes wọ́n tún padà sí ibi tó wà yẹn mi ò rẹ́ni bọ́dì ara bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fún mi pé kí n ṣọ́ra mi mo wà in danger mo wá bọ́ síta mo gbẹ́rù mi díẹ̀ mo gbé báàgì àtàwọn fóònù mi mo bọ́ta hmm. ibi tí mo ti wá wà níta tí mo ti ń wá ibi tí mo lè sùn ní nǹkan bíi tó twelve mo wá rí bàbá kan bàbá yìí wá ní kí ni mò ń wá bí ṣe mo mọ bá dùgbò ìṣeré ṣá mo ní mò ń wò tẹ̀ mí ó ní kí ni mo wá ṣe mo ní bàbá kan wà sálẹ̀ mẹ́yìn ó ń ṣe ìṣẹ̀ṣe ìkan láàrin àwọn olórí ẹ̀ ló invite mi pé tí n bá lè wá bá wọn cover nǹkan tó ń ṣe bí bọ̀ bí mo ṣe débẹ̀ mo rí pé nǹkan tí ò dá fẹ́ ṣẹlẹ̀ sọ́tà mi nínú ilé yẹn mi ò lè dúró mbẹ̀ hmm. ah, bàbá yẹn tó bá yẹ bẹ́ẹ̀ ó ní kí n súnmọ́ wájú báyìí níwájú ń yẹn ó ní wọ́n ní hòtẹ́ẹ̀ kan bẹ Alice hotel bọ̀ bí mo ṣe rí hòtẹ́ẹ̀ yẹn sí ibẹ̀ yẹn hòtẹ́ẹ̀ yẹn dá díẹ̀ hòtẹ́ẹ̀ náà bọ́ sínú gbogbo security bẹ̀ hòtẹ́ẹ̀ tí mo rò pé mo ní mi ò secure ọ̀nù lé mo tún wá fẹ́ wá sí hòtẹ́ẹ̀lì tí ò ní security yìí hmm. pé mi ò fi ṣe pẹ̀lú tẹ wọ́n á rò ọ̀rọ̀ yẹn kí n tó wọnú tẹ yẹn bí fóònù mi ṣe ríngì nìyẹn lóru yẹn náà n bó lẹ́wà ẹkùnrin rìn kiri ẹ̀yin onílé ọlọ́nà tẹ ẹkùnrin rìn kiri ọ̀kadà ni ògbé yẹn lẹ ti ṣú mo ti bá kábíyèsí sọ̀rọ̀ ẹ má padà bọ̀ kẹ wá sùn wọ́n ti fún yín so mo bìlí pé òótọ́ ni hmm. bí mo ṣe padà nìyẹn bó mo ṣe wọlé yẹn wọ́n bẹ̀rù mi kó n palẹ̀ wọ́n gbé mi sí yàrá tí mo fẹ́ sùn mo fẹ́ tilẹ̀kùn lẹ́yìn mo rí pé kò sí kọ́kọ́rọ́ tí mo lè fi tilẹ̀kùn lẹ́yìn wẹ̀ mo wá pé national provost tàbí kọ́yà ibi tí mo wà mo ń sẹ́ǹsì dénjà ọ̀wọ́ mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀tọ̀kùn mi balẹ̀ tó ráwọn oníṣẹ̀ṣe ni mo lè gbàgbọ́ kọ́mọ yorùbá kan náà ni wá. along the line mo á lálà mo rí pé bí fẹ́ pa ẹran àbọ̀ fẹ́ pààbò lójú àlá yẹn wọ́n fẹ́ faṣọ bò lójú wọn raṣọ nǹkan kan bí mo ṣe tají báyìí mo rí pé wọ́n ti nà torchlight sí mi lójú ta ló tàn torchlight kí ló ṣẹlẹ̀ wọ́n ní ta ni mo béèrè ah. mo hmm. ní à. èyí jọkẹ́ ló introduce mi pé kí n wá pé fẹ́ ṣe nǹkan lọ́la mo ṣe nǹkan lọ́wọ́ ní Ìràgbìjì culture and uh, heritage promoter ni mí so pàtó lè sọ fún mi pé kí n wá pé ni mo ṣe wà nílé ni lọ́ní wọn kì í wọ̀ bẹ́ẹ̀ yẹn oníkìlọ̀ kì í wọ̀ lọ́ṣọ̀gbà tọ́mọdé dá lóhùn ọba tí mo lè dáhùn wọ́n tún ah. fẹ́ máa sọ èdè mi mo ní gbogbo tẹ́ ń sọ yìí kò yé mi ah. because èmi ò kì í ṣe full blooded àwo àwọn àgbààgbà tí mo bá rìn ló kọ́ mi lédè. Ah. ó ní ìdààmú ṣe ń wò yín ẹ bọ́ ta ẹ bọ́ ta tó máa ṣe lẹ́lẹ́kejì báyìí ó ti fẹ́ máa lù mí ó ti fẹ́ máa mo ṣe ara bọ́ ta. wọ́n ti fẹ́ máa nà ṣùgbọ́n ní fọ́nrán tẹ̀yọ́ kọ́gbọ́n lákọ̀ọ́kọ́ ó ní wọ́n ń na òun bọ́n ṣe na òun tó ọpẹ́lọpẹ́ òun náà tóun ò túra ńlẹ̀ lòun fi sá jáde sísájáde tóun sá jáde inú igbó tóun máa lọ ọmọ Yorùbá lòun lọ bá bẹ́ẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ ajínigbé ṣèbẹ́ ní pé nǹkan tó ti padà sọ báyìí ọ̀rọ̀ ti ti padà change. Ah! wọ́n rí Adéjọkẹ́ tó ń bọ̀ lọ́kàn mo ní yèyí kí ló ṣẹlẹ̀ kí ló wà láàrin ẹ̀yìn àti mánì tó fi kanra wọn mi tó yìí wọ́n náà wà lọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lọ bá wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n ní àbí ṣé kò ń ṣe pé. ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ẹni tó ń sọ wípé àwọn faramọ́ ìjọba nìyẹn o àwọn ò sí fún yorùbá nation o ṣe bẹ́ẹ̀ rí wípé gbogbo nǹkan tó tò kalẹ̀ yìí báyìí ọ̀nà ọ̀nà àtijọ́ ọ̀nà ọ̀nà ọ̀run ọ̀nà àtijọ́ àbálọ̀ ṣe <laughs> ẹ rí wípé ọ̀nà àtijọ́ náà ni gbogbo ẹ̀ ìdí tá a fi ń sọ fún wa nìyẹn wípé ìran yorùbá ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin tẹ́ ẹ sọ wípé ẹ̀yin ìjọba bá ṣe yín lẹ̀ ẹ wà fún gọ́fìmẹ̀ntì ìjọba lẹ́yìn wà fún hmm, ẹ̀yin àti àpótí ẹ̀rí ibi tá a wà náà ní nígbà tí gbogbo ẹ̀ náà bá ti máa bẹ́ẹ̀lẹ̀ ẹ̀ à torí pé a mọ̀ wípé gbogbo eléyìí tẹ́ ẹ kó jọ yìí àná àwọn aṣáájú beggars wọ́n ṣe jù yẹn lọ nǹkan tó dá wa lójú ni wípé iná ilé lẹrọkọ gbogbo yìí máa padà wá yágbẹ̀yìn orílẹ̀-èdè Yorùbá òun nìkan lọ̀nà àbáyọ orílẹ̀-èdè Yorùbá òun nìkan lọ̀nà àbáyọ gbogbo nǹkan tẹ́ ẹ ṣe wọ̀nyí kì í ṣe nǹkan tó bójú mu kẹ́ ẹ jáde kẹ́ ẹ pera yín ní Àgbẹ̀kọ̀yà kẹ́ ẹ ti máa tako ìran Yorùbá kẹ́ ẹ máa tako Yorùbá ẹgbẹ́ yín kì í ṣe nǹkan tó bójú mu Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa jẹ́ ká kúrò nídìí ọ̀tẹ̀ ìṣọ̀kan la nílò a nílò ìfẹ́ ẹ rí wípé gbogbo bí ìrìn àjò ìyádúpọ̀ onítìrí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná nìyẹn àpótí ẹ̀rí ìdè jẹ́ gbòógì lára ara wọn náà wọ́n jọ bẹ̀rẹ̀ sí wá síkírọ́rìtì kiri ni ìgbà tí wọ́n lọ gbóhùn sáfẹ́ ní amúlùdùn ẹ̀fẹ̀ ó wà lára àwọn tó bá ìyá onítìrí wá síkírọ́rìtì ṣe gbogbo ẹ̀ tí wọ́n kó wọn jáde tẹ́ ẹ̀ bá nígbàgbé ó máa ń wà lórí ìkànnì ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ń gbà yẹn tẹ́ ẹ máa gbọ́ bàbá mi àpótí ẹ̀rí dáa ẹ ti bá mi rí àpótí ẹ̀rí lẹ́ni bàbá mi ẹ̀rí òun àtàwọn jẹ̀lílì wọ́n jọ wọ́n jọ declare ni wọ́n jọ omini protect àti gbogbo kan tí wọ́n ṣe declaration ominigation gbogbo ìgbà declaration àpótí ẹ̀rí wà láàárín wọn ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn wípé àwọn eléyìí òjẹ́ nílé orò jẹ́ nílé egúngún ni ibi tí owó bá ti yọ ara àwọn ọ̀dàlẹ̀ nínú yorùbá nation tó bá máa wá sọ báyìí ó lè sọ wípé òun ò tẹ̀ wá ṣe ó lè sọ wípé òun ò ṣe yorùbá nation rí bó ṣe wà yẹn ó lè ní òun ò ṣe yorùbá nation rí ẹni tó bá ti lè máa sá kiri tó ń sá kiri ẹ tó yí pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọ <laughs> ọ̀nà àtijẹ òun ni wọ́n ń wá kiri kì í ṣe wípé bóyá bí ìyá ṣe ń jẹ mẹ̀kúnnù ìyẹn ló jẹ wọ́n lógún àwọn náà ọ̀nà àtijẹ wọn ni àìmọye ìgbà tó ti gbé mọ́tò síta àìmọye ìgbà tó ti ṣètò ọkọ̀ àwọn ní báyìí ọkọ̀ yẹn wà nílé mẹkáníìkì àwọn òkúkú rẹ́yìn ọ̀dá wọn lóhùn òkúkú sẹ́yìn tó sọ̀rọ̀ àwọn ti ń pariwo ọkọ̀ yẹn ló jẹ́ káwọn lè lọ máa rìn kiri òun ló jẹ́ kí iṣẹ́ security àwọn kó ṣe é ṣe kó rọrùn fáwọn àwọn nílò ìrànlọ́wọ́ ẹmọye ìgbà tó ti jáde ti sọ̀rọ̀ kọ́ wa gbowó ńlẹ̀ owó owó yìí náà ni gbogbo nǹkan tá a sì ń sọ yìí àǹfààní oníkálukú wa ni bàbá wa pọfẹsọ Bánjí Akíntóyè bàbá wa Ìgbòho Òòṣà yìí máa pẹ́ fún wa bàbá Ìgbòho Òòṣà owó bàbá dámì ó ní àwọn tí wọ́n sọ wípé kò ní sí ìbò ó ní àwọn ni wọ́n wá ń ṣe bàbá wa bàbá wa báyìí ẹgbọ́n tán lẹ́nu ẹ̀ nísìnyí ṣe ti rí bẹ́yẹn àwọn tó sọ wípé kò ní sí election àwọn ni wọ́n wá ń ṣe bàbá wa bàbá wa báyìí kí ni nǹkan tẹ́ rò bí àwọn Miyetti Allah àwọn Fúlàní wọ́n torí gbé ipò yẹn fún bàbá Bọ́lá Ahmed Tinubu torí Yorùbá nation ni wípé a ti ń pariwo wípé a fẹ́ dá dúró ṣebẹ́ ti wá rí wípé wọ́n ti ń sá padà lẹ́yìn wọn báyìí wọ́n ti ní wọn ò ní fún wọn eléyìí tí wọ́n fẹ́ padà ṣe yìí wọ́n ní kò sáyè kó tẹ̀ tó dìgbà yẹn àwa ìran Yorùbá á ti dá dúró bàbá wa ọláìfá ẹ káàbọ̀ sórí ètò wa ẹ ṣeun gan ni bàbá mi ọláìfá ọlárẹwájú olúwa ṣẹ́gun ẹ káàbọ̀ sórí ètò wa elédìmọ̀rẹ̀ àmúwadélé ìlérí a ò ní dààmú o orílẹ̀-èdè yorùbá òun náà nìkan lọ́nà àbáyọ ìyà tó ń jẹ ìran yorùbá ó ti tó gẹ́ láti 1960 kí ni nǹkan tó wà iná àwa la ní iná epo àwa la ní tàbá sọ pé àwòrán ti jìyà iná jù ní gbogbo àgbáyé àwa la jìyà iná jù o epo yìí náà nǹkan àwọn olójìyà ẹ̀jù àwa yìí náà láti jìyà ẹ̀jù kí ló tẹ́ pé nǹkan tá a bá ti ní làwọn olóṣèlú ni wọ́n fi máa ń jẹ wá níyà wọ́n fi ń jẹ ará ìlú níyà wọ́n fi ń jẹ mẹ̀kúnnù níyà ìgbà títí wọn ṣé bí nǹkan ṣe wọ́n èlò ṣe wọ́n nígbà yẹn gbogbo àwọn iléeṣẹ́ wọ̀nyẹn kò sí ètò ṣiṣẹ́ tó function mọ́ UCH nìyẹn àwọn gan jẹ owó iná òyìnbó adúrú hospital tó tó yẹn wọ́n ń jẹ owó iná wọ́n já iná wọn wọn ò ríná ṣiṣẹ́ àwọn tó fẹ́ ṣiṣẹ́ abẹ fún wọn ò ríná ṣe fún wọn ṣé ìlú nìyẹn ẹ̀yin wá sọ wípé ẹ̀yin ń gbé ìjọba làwa fún o ìjọba làwa ṣiṣẹ́ fún o wọ́n ní ọ̀tá ìjọba wọ́n ní ọ̀tá Ọlọ́run ni <laughs> eléyìí ti ga o àwọn eléyìí rọ́ wá sí o wọ́n ní ọ̀tá ìjọba wọ́n ní ọ̀tá Ọlọ́run ni ẹgbọ́n ẹ̀yin ènìyàn wa ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ti mọ̀ wípé àwọn eléyìí gbogbo ọ̀nà ni wọ́n ṣà ń wá owó yìí ni àwọn olóṣèlú wọn ti gba id card fún wọn wọn láwọn lá id card àwọn yàtọ̀ sí àwọn àwọn àgbẹ̀kọ̀yà tó ò ná id card àwọn yàtọ̀ sí àgbẹ̀kọ̀yà tó yẹ paṣọ ni wọ́n ń wọ̀ kiri ṣùgbọ́n ẹ̀yin kí lẹ̀yin fi ń ṣe <laughs> bẹ́ẹ̀ ni bàbá mi yìí ó mọ̀ wọ́n dáadáa ayé yín á dáa wọ́n ní òun àti ewé dọ́gbọ́n hmm, mo rántí wọ́n ní òun àti ewé dọ́gbọ́n kọmrede ewé dọ́gbọ́n náà máa ń lò kákàkiri hmm, bàbá yẹn bàbá mi afọláyan àkàndé ayé yín á dáa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò yé yín yékéyéké ẹ bá nígbàgbé wípé ewé dọ́gbọ́n yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣépè fún àwọn agitators nígbà yẹn ìgbà yẹn ni àpótí ẹ̀rí ṣì wà pẹ̀lú àwọn tó yẹ kó rí bẹ́ẹ̀ ìgbà yẹn ni àpótí ẹ̀rí ṣì wà nínú òmìnira 2022 tí wọ́n sọ ń gbà yẹn ewéjọgbọ́n nàìjíríà nàìjíríà lẹ́jọ́ wà ẹ lọ kó ìfọ́tí fún ẹ lù bolẹ̀ ìgbà yẹn ni wọ́n ń bú Lady K tó jẹ́ pé ìjà ètò yẹn ó lágbára ní gbogbo ìgbà wọn yẹn bàbá ewédọgbọ́n yẹn àpótí ẹ̀rí òun àti gbogbo àwọn òmìnira twenty twenty two tí wọ́n bẹ̀rẹ̀ sí bá gbogbo agitators jà lórí wípé wọ́n tẹ̀lé Dúpẹ́ Onítìrí wọ́n ń wá gbogbo ọ̀nà láti takú Yorùbá nation ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé ìrìn àjò Yorùbá nation nǹkan tí Ọlọ́run lọ́wọ́ sí ni tó gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbìmọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń dìtẹ́yìn láti bí ṣubú irọ́ ni torí pé Ọlọ́run lọ́wọ́ sínú ìrìn àjò yìí ni ìyà tó ń jẹ ọmọ yorùbá ìyà tó ń jẹ ìran yorùbá ọlọ́run ti ṣe tán láti mú wa kúrò lóko ẹrú gbogbo eléyìí tẹ́ ẹ̀ ń ṣe ẹ̀yin ni kẹ́ ronú pìwàdà torí àwọn olóṣèlú tẹ́ni ń tẹ̀lé yìí ẹ máa ná owó tán o owó máa tán ènìyàn ló máa kù àǹfààní eléyìí tó wà nínú ìrìnàjò yorùbá nation eléyìí tá a ní kájọ gbà kájọ gbá wùkù ti òun ni àǹfààní tá a máa jẹ ayérayé tí àwọn ọmọ ọmọ ọmọ tó máa dé wá bá láti ìgbà tá a ti wà nínú wọn nàìjíríà ọmọ fọkànbalẹ̀ á tó dáa ni ẹ lọ fọkànbalẹ̀ ọmọ Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ á tó bọ́ sí rọrùn jẹ́ ká máa farajá jẹ́ ká máa ní sùúrù di ọjọ́ wo dìgbà wo ṣùgbọ́n eléyìí tá à ń sọ yìí ìfọkànbalẹ̀ ayérayé ẹ wọ iná ẹ wo inú ìlú ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ wo inú ìlú ẹ wá sọ wípé ẹ ẹgbẹ́ ṣe jẹ́ pé ìgbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu wà ń bẹ̀ lẹ wá ń sọ̀rọ̀ ṣé aṣẹ̀bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ Yorùbá nation ni kí bàbá Bọ́lá Ahmed Tinubu tó débẹ̀ ni Buhari gọgbà tó lọ sí UN ó sọ níbẹ̀ self determination is not a crime o torí Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè wọ́n pa wá pọ̀ ni ẹ̀yin tó bá yé wọ́n pa wá pọ̀ ni Yorùbá sì ti wà kí Nàìjíríà tó wà torí pé ẹ máa sọ̀rọ̀ báyìí ẹ ìjọba làwa wà fún ìjọba làwa ṣiṣẹ́ fún tí ìjọba bá ṣí wa sílẹ̀ àwọn máa kojú yín ṣe ń gbọ́. kò sí wọn nàìjíríà ayé yín adayọ bàbá mi irọ́ ló wà ń díẹ̀ àwọn àwọn àwọn ìka ẹ̀dá àwọn jẹgúdújẹrá tó fìyà ń jẹ mẹ̀kúnnù ẹ̀yin tó jẹ́ wípé àtìgbà tí mi ti kàwé jáde nínú yín iṣẹ́ dà tó rí àbúrò ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń dúró tẹ̀ ń sọ̀rọ̀ yìí mélòó nínú ẹbí yín ló ṣiṣẹ́ ìjọba àwọn tí wọ́n ń ìjọba gan ṣé wọ́n rí ìgbé ayé gidi lò ṣé wọ́n sanwó oṣù fún wọn ṣọ́rọ́ oúnjẹ mẹ́ta jẹ pé lóòjọ́ ẹ rò wọ́n yẹn o ah yorùbá ẹ jẹ́ ká ronú wa orílẹ̀-èdè yorùbá òun nìkan lọ́nà àbáyọ ẹ má torí owó kẹta ìran yín sóko ẹrú ṣùgbọ́n pé ẹ̀yin yìí báyìí kò sí yàtọ̀ nínú yín àti àwọn bàbá tí wọ́n náà lọ fọwọ́sowọ́pọ̀ torí owó torí ipò àwọn ti promise yín wọ́n á fi yín ṣe pa wọ́n á fi yín ṣe ẹ ṣífà adviser lórí irọ́ sanwóolu nìyẹn ọmọ k1d ultimate ọmọ wọn ló mú ṣífà adviser àbí kí ni wọ́n náà mú fún ẹ lọ wo ẹ lọ ẹ lọ gọgùn ẹ ẹ bá ń bẹ ọmọ obìnrin k di ultimate kílẹ̀ tí wọn ò mú lára àwọn aṣíwájú bloggers kílẹ̀ tí wọn ò mú nínú wọn àní <laughs> àwa ọ̀dọ́ ẹ jẹ́ ká ronú ara wa wípé àwọn olóṣèlú hmm, mẹ̀kúnnù wọ́n fẹ́ máa lo mẹ̀kúnnù ni pàápàá jùlọ ọ̀dọ́ àwa ni ká ká sọ làákàyè wa kalẹ̀ ká ní àròjinlẹ̀ ká jí lójú oorun wa. Elédùmarè á sì ràn wá lọ́wọ́ a ò ní dààmú o bàbá mi àkàlàmàgbò ẹ káàbọ̀ sórí ètò wa gbogbo ẹ lólùfẹ́ wa pátápátá ni akérèlé lóko àti lẹ́yìn odi gbogbo ẹ̀ ń tẹ́ ẹ wò wá ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa àtẹ̀yìn tí ẹ bá wa ń pín ètò ẹ bá wa tẹ lọ́bà láìkì sí orí ètò yìí Elédùmarè á wà pẹ̀lú wa ò ní dààmú o gbogbo àwọn olólùfẹ́ wa ní orí YouTube pátápátá ni a kí o ẹ ṣeun gan ni ẹ káàbọ̀ sórí ètò wa ẹ bá wa pín ètò yìí kó kàn wọ́n lára ẹ bá wa pín ètò yìí kó kàn gbogbo ọmọ Yorùbá pátápátá lára wípé orílẹ̀-èdè yorùbá òun nìkan lọ̀nà àbáyọ wọn nàìjíríà um kò sí nǹkan tó jọ ọ́ nàìjíríà ó ti tán pátápátápátá kí nìkan tó ti ṣiṣẹ́ mọ́ níbẹ̀ ẹ̀yà nìyẹn wọ́n mu wọ́n mu tì ṣé inú ṣé ìlú wá nìyẹn ẹni tí wọn ló wọn rí mú òun ti ń pè ni ṣe sọ wípé ń jà fún wọn o ẹ o yorùbá àwa ni ká fọwọ́sowọ́pọ̀ ká nímọ̀ ìṣọ̀kan elédìmọ̀rì á sì mú wa délé ìlérí oníyàn ṣeré ọlọ́bẹ̀ ṣeré ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ gbogbo pápátá ni a kí ní orí ìkànnì yìí èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Àṣàkẹ́ TV show lórí YouTube àṣà tí í ṣe ilẹ̀ Yorùbá lórí Facebook ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti tẹ̀lé wa ní orí Facebook ẹ gbìyànjú láti tẹ̀lé wa ẹ̀yin torí YouTube náà gbogbo pápátá ni a kí ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti bá wa subscribe sórí YouTube channel wa ẹ bá wa subscribe sí youtube channel wa kẹ́sì bá wa máa pín ètò wa ẹ bá wa fi èròǹgbà yín sí abẹ́ àwọn fọ́nrán wa ọwọ́ tẹ bá wa fi ṣe yẹn ẹ ò ní fọwọ́ yẹn gbọ́mọ sí o lẹ́tà ayọ̀ lẹ́tà oríire ẹ máa fọwọ́ yẹn gbà láṣẹ ìdùmọ̀rẹ́ Elédùmarè á wa wá lọ́wọ́ ọlọ́run òní amúwadélé ìlérí ẹ ṣeun gan ni àṣẹ ìdùmọ̀rẹ́ bàbá mi ẹ ṣeun gan ni bàbá mi Olúkúnlé Bọ́láwá ẹ káàbọ̀ sórí ètò wa ẹ ṣeun gan wọn ní ọ̀pọ̀ rẹ kò ní dàrú ẹ ètò àṣẹ ìdùmọ̀rè ọlọ́run lọ́jọ́ òní a máa fó wa tò ètò ìlú là ń tò ẹ ilẹ̀ yorùbá tòbá àtúnṣe àwa fúnra wa la nílò ìfọwọ́sowọ́pọ̀ ká ṣe àtìlẹ́yìn gidi fáwọn bàbá wa professor banji akitoye self determination is not a crime ó wà nínú ìwé òfin 1999 eh, 1940 amalgamation wípé tí ọgọ́rùn-ún ọdún bá ti pé àwọn ẹ̀yà tí wọ́n so pọ̀ yìí o eléyìí tó wá fẹ́ lọ nínú wọn wọ́n lè lọ o ẹ lè pe rántébù o ṣùgbọ́n ìjọba nàìjíríà ṣé wọ́n pe ìjòkó rántébù nígbà tí wọn ò sì pé ọgọ́rùn-ún ọdún ti pé ó ti ti lé ọdún mẹ́wàá ẹ rí wípé àwa yorùbá àwa gan ni ká kóra wa kú ìrọ́jú láti iye ọdún yìí ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ìlú yẹn kò síná ẹ wo bí òpó ṣe wó lọ ní ìgboro èkó òjò dẹ̀ rọ̀ ọlápẹ́ kò síná náà ni tí kì bá ṣe bẹ́ẹ̀ ẹ wo iye ẹ̀mí tí kò bá ti bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ òpó tí wọn náà wọn ṣe gbogbo nǹkan tí wọn ṣe ayédèrú ni wọn ò ní ṣe nǹkan dáadáa wọn á sì wọn á dẹ̀ gba owó ẹ̀ wọn á dà sápò ẹ̀yin wọ̀nyí wá kóra yín jọ ẹ wá ní ẹ̀ ń sọ̀pọ́tì ìjọba ó kù díẹ̀ káàtó orílẹ̀-èdè yorùbá òun nìkan lọ́nà àbáyọ elédìmọ̀lẹ̀ á sì mú wa délé ìlérí ẹ ṣeun gan ni níbi náà máa fi àdàgbà ètò tèmi rọ̀ sí tó bá yá a ó ti máa wá tẹ̀síwájú ní orí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan bó bá ṣe lọ bó bá ṣe ń ṣẹlẹ̀ jákèjádò orígun mẹ́rin àgbáyé nínú location nine yẹn pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá torí wípé tẹnitẹni tàkísà ni tààtàn Ọlọ́run ọlọ́jọ́ òní amúwadélẹ̀ ìlérí a ò ní dààmú o gbogbo ìlúlùfẹ́ wa pátápátá tẹ́ ẹ̀ bá wa ń pín ètò wa pátápátá nìyà kí o ọwọ́ tẹ́ ẹ fi bá wa ń pín yẹn ẹ ò ní fi gbọ́mọ sí o lẹ́tà ayọ̀ lẹ́tà oríire lẹ máa fọwọ́ yẹn gbà láì ṣe ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ̀yẹ olólùfẹ́ wa ẹ jẹ́ kí a kọ áńtẹ́mù orílẹ̀-èdè wa kí a tó máa lọ ìyẹn náà ni áńtẹ́mù orílẹ̀-èdè Yorùbá. ẹ ṣé gan ni bàbá mi ẹ káàbọ̀ sórí. ẹ ṣe gan ni ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo apápátá ni a kí o ẹ ká pàdé láyọ̀ o ìpàdé wa bí orin láyọ̀ o ó dìgbà kan náà o ire lójú owó rí ire létí ń gbọ́ ire lọ́wọ́ máa ń gbámú ire báyìí là máa rí lọ́jọ́ ayé wa gbogbo. ẹ ṣeun gan ni o láyọ̀ o